fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam abẹ́ ọlọ́run nínú títóbi rẹ̀ ìjókòó èyí tí a tún jó léni ọlọ́run ọba kí ó fi sínú òṣùwọ̀n iṣẹ́ olóore wa kí ọlọ́run ọba kí ó gbà níjọsìn abẹ́ ọlọ́run ọba kí ó ṣe ìtọ́sọ́nà fún ẹ̀mí wa àti ahọ́n wa tí ọlọ́run ọba wí tánàbí ò sọ ọlọ́run kò sọ wa ń bẹ̀. àmín. abẹ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀rọ̀ ọlọ́run ọba tí a ń gbọ́ yẹ kó ṣe àwa tí a ń sọ láǹfààní. àmín. ó sì wúlò fún àwa tí a ń gbọ́ náà. àmín. rahmatu ya rahman rahimin. àmín. a bá tafsir wa dé lánàá ó náà ní nípa ọjọ́ tá yóò parẹ́ ṣàlàyé fún wa pé ìbéèrè kò yé máa wáyé lérí ẹ̀ àwọn èèyàn máa ń bi àwọn ànábì ọlọ́run léèrè pé mẹ́ta sáà báwo la yóò parẹ́ hatta malaku jibril ìgbà tó wá bá nabi sallallahu alayhi wa sallam nínú hadith ẹlẹ́ẹ̀kejì níbi arba'in nawawiya ó bi anabi sallallahu alayhi wa sallam léèrè wípé akhbirni anisaa rí òjíṣẹ́ ọlọ́run fún mi nírò nípa ọjọ́ tá yóò parẹ́ èsì tánàbí sallallahu alaihi wasallam tánàbí fún náà ni wípé mal mas'ulu anha bi'alama min as-sa'i ẹni tí a bí kò lè sọ pé òun nímọ̀ kan nípa ọjọ́ náà tó ju ti ẹni tó ń béèrè mọ̀ nípa rẹ̀ náà lọ ìyẹn túmọ̀ sí pé òun ò lájú lọ́kàn lérí Jibril ní tìmọ̀ lérí ọ̀rọ̀ jọ ta yóò parẹ́ tókó bá jibi Jibril léèrè Jibril yóò sọ pé wọ́n mọ́ bákan náà lòun náà ṣe rí ní tí Jibril ló sọ tán bá bí òun náà lòun anabi sallallahu alayhi wa sallam anabi ó ṣùgbọ́n Jibril ló mọ̀ pé àwọn anabi ọlọ́run ọlọ́run máa ń fi mọ̀ wọ́n àwọn àmì téèyàn ó máa rí eléyìí tí ó máa tọ́ka sí àsìkò páyé ti fẹ́ parẹ́ wọ́n ní fàkbírni àn amaratiha tó bá wá rí bẹ́ẹ̀ ńgbà náà sọ fún mi àwọn àmì tí a máa rí téèyàn ó fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ lànà bisalòlá sálàm anábìbá ṣàlàyé àwọn àmì tí ó mọ̀ ṣẹlẹ̀ òun làwọn ànábì ọlọ́run mọ̀ ṣùgbọ́n pàtó ọjọ́ tí ayé ó parẹ́ kò sẹ́ni kankan nínú àwọn ànábì ọlọ́run tó mọ̀ ọ́ láwọn ànábì ọlọ́run ọba ọba sì ti lè mọ̀ kò sí wòlíì kan tó mọ̀ kò sí àáfàá kan tó mọ̀ kò sí olùmọ̀ kankan tó mọ̀ ambulance ta ṣe ẹni tí ń fi ìpẹ́ sí i kò sí ẹnì kankan tó mọ̀ lẹ́nìkan bá ní ìjọ báyìí la yóò parẹ́ àsìkò báyìí ni fọwọ́ kadhab òpùrọ́ ni a gbọ́dọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ gbọ́ torí pọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala onìkan nípa ọjọ́ tí a yóò parẹ́ anabi sallallahu alayhi wa alihi wa sallam anabi fi ìpìlẹ̀ ìgbàgbọ́ èyí tó yanjú nínú ọ̀kan ṣoṣo ọlọ́run anabi fi lélẹ̀ fún wa anabi ò da ọ̀rọ̀ rú mọ́ wa lójú bọ́lọ̀ ń ṣe rán bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ anabi kéde atawhid ìmọ̀lọ́run lọ́kan ṣoṣo nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwà rẹ̀ nínú ìṣe rẹ̀ ó jẹ́ ká mọ̀ pé yàtọ̀ ń bẹ láàrin ọlọ́run tó dẹ̀dá àti ẹ̀dá kò sí bí ẹ̀dá ṣe ga tó nípò kò sí bí ẹ̀dá ṣe ga tó nímà kò sí bí ẹ̀dá ṣe ga tó nísùnmọ́ ọlọ́run ẹ̀dá náà ni ó máa jẹ́ kò lè jẹ́ àdẹ́dà a ò gbúdọ̀ fún èyíkéyìí nínú ẹ̀dá ọlọ́run ní ní tó ṣe pọ́ lọ́run lọ́yẹ̀ ká fún ìjánabi ọlọ́run ni ìjójíṣẹ́ ọlọ́run ni ìjà àfáà ni kódà ìjó bí tó bí wa èyí tó bá ṣe pọ́lọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ sí àgbọ̀dọ̀ gbé fún ẹnikẹ́ni lẹ́yìn ọlọ́ eléyìí ni nǹkan tánàbí pèpè sí ní ọjọ́ kan ẹnìkan ń sọ̀rọ̀ ó wá ní ma sha Allahu wa sha Muhammad ń bá fẹ́ bí Muhammad náà bá fẹ́ anábìnilá aja'altani lillahi nidda o fẹ́ sọ mí di igbákejì ọlọ́run fakul masha allah wahda sọ pé tọ́lọ́run nìkan tó bá fẹ́ ma fi tèmi kún sallallahu alayhi wa sallam anabi ò pèrè ẹ̀ lọ́lọ́run kò sì gbéra rẹ̀ sípò ọlọ́run kò sì ṣàfitì tó ṣe pọ́lọ́run ní máa ṣe é kó wá ṣàfitì ẹ̀ sọ́dọ̀ ara rẹ̀ bánabi bá ṣe nǹkan tó jẹ́ nǹkan ìyanu lójú ẹsẹ̀ anabi ó fi nǹkan yẹn ti sọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ló yọ̀ǹda nǹkan yìí fún mi ò kì í ṣàgbára mi bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn anabi ọlọ́run tó ṣáájú anabi ẹ̀yìndá ìyìnsá alayhi salatu wassalam ẹni tó ti fọ́ lójú tí wọ́n bí láfọ́jú alẹ́ akma ó lẹ́yìn tó ṣe wípé wọ́n bí láfọ́jú ni ó yàtọ̀ sí alẹ́ àmà ẹni tó rí nàrí tó padà fọ́ lójú ni lárúbá ń pè ní alẹ́ àmà ṣùgbọ́n alẹ́ akimau ẹni tó ṣe wípé wọ́n bí láfọ́jú ni anabi isa alayhi salatu wa salam ó fọwọ́ wọ lójú ẹnìyẹn sì rí náà ṣùgbọ́n náà alukur'an bí kur'an ṣe sọ fáwa ó ní wípé ọlọ́run ní lọ rántí nígbà tó fọwọ́ la afọ́jú bí ìdní pẹ̀lú yọ̀ǹde mi ọlọ́ ṣùgbọ́n táwọn ò bá sọ àwọn ìsọba yẹn òun náà ló ṣe ṣùgbọ́n bí kur'an ṣe sọ fáwa ni wípé rántí o nígbà tó mú aláìsàn láradá pẹ̀lú yọ̀ǹda ẹ̀mí ọlọ́run nígbà tí o la ojú afọ́jú pẹ̀lú yọ̀ǹda ẹ̀mí ọlọ́run bọ́lọ́run sì sọ nìyẹn nínú Qur'an anabi Isa aleyhi salatu wa salam tó ń bá ń bẹ láyé náà tó ń bá bí ìjágbára rẹ ní iṣẹ́ ìyanu tó wáyé yẹn yóò níbi idnillah ọlọ́run ló yọ̀ǹda nǹkan yẹn fún tọ́lọ́run ọba yọ̀ǹda rẹ fún kò bọ́lọ̀ ṣe ṣe fún anabi isa alayhi salatu wa salam bẹ́ẹ̀ náà ló ṣe fún àwọn anabi ọlọ́run mi anabi sọ́ọ̀lẹ̀ anabi nuh anabi musa anabi muhammad sallallahu alayhi wa sallam kò sànàbí ọlọ́run kan tó ṣàfitì àwọn iṣẹ́ ìyanu yẹn sọ́dọ̀ ara wọn wọn ò ní ọlọ́run náà ló yọ̀ǹda rẹ̀ fáwọn táwọn anabi ọlọ́run bá lè máa sọ báyìí jàmá gbọ́ wa ni wàá fáwọn àti ìbáwá alájú bímọ láyé láàkíṣe wọ́ọ́ dókítà ò lè sọ pé òun ló ń jó ọrọ́ mọ́ bí láà bó bá fún ọlọ́ọ̀gùn kan tọ́lọ́run bá fi àmì sí ọlọ́run lò ní sábàbí ni kì í ṣe pé òun ló ṣe nǹkan yẹn ìgbàgbọ́ yìí òun lànà bí fi sí wa lára sallallahu alayhi wa sallam ló fi jẹ́ kí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ríra rẹ̀ gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn anabi muhammad sallallahu alayhi wa sallam ó gbúdọ̀ mọ̀ yàtọ̀ láàrin ọlọ́run àtẹ̀dá ọlọ́run kò gbúdọ̀ sanabi muhammad sallallahu alayhi wa sallam kò gbúdọ̀ gbé lọ́lọ́n kò sì gbúdọ̀ gbé sípò ọlọ́run subhanahu wa ta'ala ìdí nìyí tó fi jẹ́ pé ìgbà tí ọlọ́run sọ̀rọ̀ nípa ọjọ́ tá parẹ́ nínú àyà yìí ọlọ́run tó wá júwe irú èèyàn tánàbì jẹ́ sallallahu alayhi wa sallam nípa ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo àti sísàfitì gbogbo ìmọ̀ pàápàá jùlọ ìmọ̀ tó pamọ́ sọ́dọ̀ ọlọ́run ọba nìkan. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim yas'alunaka 'anis sa'ati ayyana mursaha. a'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم يسألونك عن الساعة أين مرساها قل إنما علمها عند ربي لا يجليها لوقتها إلا هو فقلت في السماوات والأرض لا تأتيكم إلا بغته يسألونك كأنك حفي عنها قل إنما علمها عند الله ولكن أكثر الناس لا يعلمون abẹ̀rẹ̀ tutuma ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú orúkọ Ọlọ́run ọba ọba tí ó kẹ́ gbogbo aláyé ọba tó ṣe kódò ẹni tó bá ṣe tiẹ̀ nìkan ni ó kẹ́ ń jọ gbọ́dọ̀ àlùkìyàmà abẹ́lẹ̀ ọ̀hún kó ka ẹnìkọ̀ọ̀kan wá kún ẹni tí ó kẹ́ níjọ́ náà bí tí a bá tafsir adé lánàá ọlọ́run ọba ni yasalunaka ni sa'ati ayyana mursaha yasalunaka ni sa'ati ayyana mursaha ọlọ́run ni wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam àni sáà nípa ọjọ́ tí ayé ó parẹ́ ayana mursa, ọjọ́ gan-an tíṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ tílẹ̀ ayé ó dópin wọn a máa béèrè lọ́wọ́ rẹ̀ ànábì. qul innama ilmaha inda Allah inda rabbi. ọlọ́wọ́n bá nira ànábì sọ fún wọn innama ilmaha inda rabbi dájúdájú ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ọ̀dọ̀ ọlọ́run ọba mi ló wà ọlọ́run ọba mi nìkan lọ́mọjọ́ tá yóò parẹ́ ẹnìkan kan ò mọjọ́ náà. làyíjá ní àmì wọ́kọ̀tì ha ìlàhó. kò sẹ́ni kankan tó lè kágàgá tó lè sísọ lójú pàtó ọjọ́ àsìkò yẹn ìlàhó àyàfò nìkan ọlọ́run ọba nìkan ló lè sọ àsìkò náà. fakulat fi samawati wal ard. ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ìmọ̀ tó wúwo ni ìmọ̀ tó lágbára ni tó tayọ ìmọ̀ gbogbo ẹni tí ń bẹ ní sámà àtàwọn tó ń bẹ lórí ilẹ̀. látà tí kò ní ìlà bàgọ́tà. ọlọ́run níjọ́ tá yóò máa parẹ́ òjijì ni ó ṣẹlẹ̀ òjijì ni ó ba gbogbo ẹni tó bá ń bẹ láyé níjọ́ náà. yas'alunaka ka'annaka hafiyyun 'anha. ọ̀rọ̀ wọn bá láwọn aláìgbàgbọ́ wọn ò ní yé máa bèrè ànábì léèrè nípa ọjọ́ náà ká anáka hafiyun nàánìhà bí ẹni pé wọ́n gan ni mò ń pẹ́ bí ẹni pé mọ̀ rẹ ó rọ kiri ká ọjọ́ táyé ó parẹ́ bí ẹni pé wà á tọ́lọ̀ lẹ́jọ́ tó fíksì ọjọ́ yẹn bó ṣe máa bí ọ nìyẹn. kúrì innama ilmuha indallah. alábàárẹ̀ ànábì sọ fún wọn dájúdájú ìmọ̀ ọjọ́ táyé ó parẹ́ indallah ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ní ìmọ̀ ọjọ́ náà wà ọlọ́run nìkan ló mọ̀ kò fi mọ màláìkà kò fi mọ anábì ọlọ́run kankan àlìjẹ̀nu kan ò mọ̀ àáfàá kankan ò mọ̀ ẹ̀dá ọlọ́run ọba kankan ò mọ̀ ọjọ́ náà. قل إنما علمها عند الله قل إنما علمها عند الله ọlọ́run ọba ní sọ fún wọn. dájúdájú ìmọ̀ ọjọ́ tá yóò parẹ́ ìndọ́là ọ̀dọ̀ ọlọ́run ọba nìkan ni mọ̀ ọjọ́ náà wà. walakinna aktharan si la ya'lamun. bó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ènìyàn la ya'lamun wọn yà fọ́nú fọ́ra wọn ò ní mà ọ̀rọ̀ òye wọn wọn ò mà kóre níbẹ̀ níbi ọlọ́ni ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ọ̀rọ̀ yé wọn lórí ọ̀rọ̀ ọjọ́ tá yóò parí wọn ò ní mọ̀ ń pa ẹ̀ àìmọ́wà ajé kún wọn mọjọ́ tá yóò parí yẹn gan wọn ò tún wá mọ̀ bóore ló jẹ́ fún wọn. kúlá amliku li nafsi naf'an wala darran illa ma sha Allah. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ọlọ́ni kúlì ànábì sọ fún gbogbo ayé jẹ́ ká mọ ibi tó má má iṣẹ́ tá a gbélé ọ lọ́wọ́ ṣàlàyé ẹ̀ fáyé ìdí nìyẹn tó fi jẹ́ wípé anábì lọ sallallahu alaihi wasallam iṣẹ́ tó gbé lọ́wọ́ kò dàrú gbà tó lọ tán a pé lọ́lọ́hun lẹ́yìn gbà tó lọ a pé lábúrò ọlọ́hun a lọ́mọ rẹ̀ a ní olùdarí ayé a sì lọ máa forí kalẹ̀ níbi tí wọ́n sin anabi sí sallallahu alayhi wa sallam àánú ọlọ́run tó ga jù lélẹ́yìí jẹ́ fanabiwa muhammad sallallahu alayhi wa sallam kò wá sídìí tó fi rí bẹ́ẹ̀ anabi náà ti yanjú ẹ̀ kó tó kó láyé anabi ti yanjú ẹ̀ torí pé ní tí o bá ṣe tí o fà yí ẹ lẹ̀ bó bá lọ tán bẹ́ẹ̀ nìkan bá fẹ́ ṣe wọn á ní ah, ah, ànábì ní òfaramọ́ nǹkan yìí nígbà tó ń bẹ láyé ló fi jẹ́ pé ẹ̀kọ́ ń bẹ ń bẹ púpọ̀ fún gbogbo òbí ojú ayé rẹ ni kò ti gbégbèsè bẹ́yìn rẹ ó ṣe rí sọ̀rọ̀ ẹ̀ wúwa ẹ̀ ṣèṣe sí ẹ̀ òbí mi ń bẹ yóò kọ àkọọ́lẹ̀ sílẹ̀ tó ń bá lọ tán ẹ gbọ́dọ̀ ṣe nǹkan báyìí nǹkan báyìí ni ṣe ẹ gbúdọ̀ ṣe nǹkan báyìí bàbá wa rẹ nìkan tó fẹ́ yí n tó kọ́ lẹ̀ yẹn padà tó fẹ́ wá ṣẹ lọ́hún tó lòun fẹ́ ṣẹ lọ àwọn ènìyàn wá o tí bàbá sọ ni o ó sì wà lákọọ́lẹ̀ ẹ rí yẹn yóò múlẹ̀ ló fi jẹ́ pé kò ní kò tọ́ kí máa bẹ kó má ní máa kọ sílẹ̀ àìmọ̀ ni yóò pẹ́ kó yá. a sì lè ní yóò yá kó pẹ́ pẹ̀ mọ́ nǹkan báyìí bó ṣe gbúdọ̀ ríre nǹkan báyìí bó ṣe gbúdọ̀ ríre nílànà tọ́lọ́ bàbá wa rẹ̀ ni tó fẹ́ yí bá mi àwọn èèyàn ò lè sọ fún pé ah mo sì kọ́ sílẹ̀ rẹ̀ ẹni yóò lè kí ìsara náà ó dọwọ́ gbogbo ẹni tí ń jóbi pátá ẹ jẹ́ kí a fi ọwọ́ ara wa àti ìwà wa àti ṣe sí wa ká fi tún ẹ̀yìn wa káfi tún ṣe ntí wọn náà ṣe wọn ò ní í ṣe lẹ́yìn ẹ̀ ntó fa ayé ẹ lẹ̀ lójú ayé ẹ kò rọrùn kó lọ tán kọ́mọ kan wá gbégbá ẹ̀ anabi ò fa ayé kápẹ́ lọ́lọ́ ńlẹ̀ lójú ayé ẹ̀ bàbá pa anabi lápọ́nlé jù lójú ẹsẹ̀ lànàbí ò ní rárá ẹ má sọ bẹ́ẹ̀ lójú ayé ẹ̀ yóò gbógun ti nǹkan yẹn ìdí nìyẹn tó fi jẹ́ pé bàtà náà fi lọ tán ẹ gbọ́ kẹ́nìkan pa náà fi lọ́lọ́hún ẹ gbọ́ kẹ́nìkan olóhùn ó máa forí kalẹ̀ níbi sàárẹ̀ ànẹ́bì ẹni tí bá ń sọ yìí àìmọ̀kan ló ń dára mu ọlọ́wọ́n rẹ̀ sọ fún gbogbo ayé kúlá amlikuli nafsi nafu àwọn wàlẹ̀ àbọ̀rán illa kúlá. تملك لنفسه نفعا ولا ضرا إلا ما شاء الله ọlọ́run rẹ̀ anábì sọ fún wọn la amliku li nafsi naf'an wala darran èmi ànábì sọ fún gbogbo ayé bẹ́ẹ̀ mi ò ní kápá àǹfààní kan fẹ́mi ara mi bẹ́ẹ̀ sì ni mi ò ní kápá lérí ìnira kan pé ah, ìnira yìí kò gbúdọ̀ ṣẹlẹ̀ sí mi kí n wá lágbára láti blọ́ọ̀kì ẹ̀ àbí kí n lágbára kí mo fẹ́ fìnira kẹ́nìkan là mi ò ní kápá lérí ẹ̀ illa ma Allah. illa ma Allah. àfi tọ́lọ́hún bá kọ àkọsílẹ̀ rẹ̀ tọ́lọ́hún ọba bá fẹ́ èyí tọ́lọ́hún bá ní yóò jẹ́ tèmi níbi àǹfààní òun ni mo gbàgbọ́ èyí tọ́lọ́hún ọba bá ní kò ní kàn mí níbi aburú mo gbà pé kò ní kàn mí ṣùgbọ́n mi fúnra ara mi mi ò lè ti aburú jìnnà fúnra mi mi ò sì lè mi ò níkápá àti fa dáadáa kan fúnra mi láì sí pọ́lọ́wọ́ bá lọ́wọ́ síbẹ̀ jẹ̀mọ́ àyà yìí téèyàn bá gbọ́ yé èèyàn ní wàá máa ṣàdúrà kéèyàn wá ní Muhammad ṣàánú mi ah, ànábì gan ló lòun ò níkápá lọ́dọ̀ ànábì dá wa padà sọ́dọ̀ ta ni sọ́dọ̀ Ọlọ́run. bánabi bá lè sọ eléyìí jẹ̀mọ́ ẹ̀kọ́ ló fi jẹ́ fún wọ yálà àfáà ló jẹ́ ni àbọ́lọ̀ ń lò ó kan má fi nǹkan yẹn tì sọ́dọ̀ ara rẹ̀ sọ pé tọ́ ọlọ́run lò wá ń sábàbí ó jẹ́ àfáà ọlọ́run lò ń sábàbí kó káwọn èèyàn lẹ́kọ́ ẹ̀sìn kó káwọn èèyàn ní kéwú ọ̀wá ń sọ wípé sínú inú ìran bàbá ńlá bàbá rẹ ṣé wọ́n ronú pa lè jáde tí ìbáyìí ah. bá ti kọ́ pé yóò jẹ́ àfa bó o kọ́ ẹlòmíì ó kọ́ bó o kọ́ ẹlòmíì ó kọ́ torí pé o ti wà nù àkọọ́lẹ̀ pé yóò jẹ́ àfa ó yẹ kí wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́ ńlò ń dáadáa ni kí wọ́n dúpẹ́ kí wọ́n láti là á nínú nira yẹn mọ́sáfi ti nǹkan yẹn sọ́dọ̀ ara rẹ̀ jẹ́ kó mọ̀pọ̀ ọlọ́run ló lò ọ́ ní sábàbí fún ọlọ́run sì lè máa lu ọ sábàbí fẹ́ lòmíì náà èyí tó lọ sábàbí yẹn fún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ́sáfi ti nǹkan yẹn sọ́dọ̀ ara rẹ̀ èyí máa ń bẹ ní ọ̀rọ̀ dókítà mi yìí ni pé tí kì í bá ṣe pé ẹ dọ́dọ̀ mi ah! ẹ bá ta tẹ́rù pa o. La ilaha illallah mi rò pé tí ìbá ṣe pé wọ́n mú wá sọ́sìpìtì yìí ah! tẹ́ bá lè lọ lò sẹ́jú kan nílé ni níta wí kọ́lá ẹ̀ bá ti bó sálẹ̀ kìámọ̀ tí ìbá sọ dọ̀ mí tẹ́ wá. ó lè mọ kíyèsí ara tó bá ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ẹ̀ pa kíyèsí ẹ̀ padà pé ń rárá ní tó fi lè mú tí òkú dì sìn bí ọ̀dọ́dọ̀ ẹ̀ náà kò tí ní kú. sọ yẹn sọ lọ́nà míì o lè sọ pé ọlọ́run ló ń sábàbí láti lè rescue life ẹ̀ ó lò ọ́ ní sábàbí ni kì í ṣe pé wọ́n lo òjò ó kú alimọ́tò alhara ọwọ́ lọ́wọ́ ọba ló kò sí lọ́wọ́ dókítọ̀ tí bá ń bẹ lọ́wọ́ dókítọ̀ ni kò yẹ kí dókítọ̀ kan kó kú náà dókítọ̀ á sì kú pẹ́ṣẹ́ǹtì ó sì padà lálàáfíà dókítọ̀ tó ní tó bá dọ́là wọ́n wá aṣọ operation fún pẹ́ṣẹ́ǹtì ìgbà tẹ́ bá máa gbọ́ wọn lọ fẹ́ sọ̀kalẹ̀ lórí bẹ́ẹ̀rì ló nǹkan kan ò ṣe yọkàn slump òṣùbù lulẹ̀ patient ẹlòmíì ni ó padà wá sọ operation fún ara rẹ̀ ó tún wá yá ó tún wá máa gbé dáadáa sí láyé ẹ mọ̀jà máa fi àwọn àṣeyọrí yẹn ti sọ́dọ̀ ara wa èyí tọ́lọ́run ọba tó bá fi wá ti sábà bí ẹ ọlọ́run ní ká fọpẹ́ fún ká rẹ̀ sọ́dọ̀ ara wa ní táwa mùsùlùmí fi yàtọ̀ nìyẹn téèyàn fi máa ń mọ̀ yàtọ̀ láàrin mùmẹ́ni àtàwọn míì ọlọ́wọ́n bá ní bẹ̀rẹ̀ látòrí ànábì gan àwọn àgbàlagbà wọn bẹ̀rẹ̀ bá da omi sórí níbo ló ń bọ̀ yóò wá sẹ́sẹ̀ tọ́lọ́wọ́n bá lè sọ yẹn fànábì pé sọ bẹ́ẹ̀ fún gbogbo ayé ìtumọ̀ ẹ̀ náà ni pé àwa tá a jọmọ lẹ́yìn ẹ̀ bó ṣe yẹ káwa náà máa sọ nìyẹn. wá sí àáfàá kan ọdún náà lọ́dọ̀ tèmi èmi ò ka ẹni sáfà bóyá ó mutí yó wọ́n ń ṣe wá sí ó yọ lọ́run tó dá mi gan ò tó bẹ́ẹ̀. ọlọ́run tó ọ dá mi tẹ́ gan o gan à ẹrú níbo mo ní eléyìí tí mo gbóyò ó ti mọ̀ mọ́ kó mọ̀ àwọn tí ń ṣiṣẹ́ lára òun ọkọ̀ mọ̀lẹ́kà ń bo níwájú òun kìnnì kan àṣà búlálà àbí kankan àwọn yẹn sì pọ̀ níbi wàásù ń báyìí má wà á ní tó ń sọ yìí ó dà ẹni tí ò mọ ọlọ́run gan tí kò lè mọ̀ sọ̀rọ̀ báyẹn alìjẹnu ti rọ́ọ̀lù ìmọ̀ kálìjẹnu rọ́ọ̀lù ọ̀ kó jẹ́ pé ó ti ó ti ó ti mùmúkúmu ẹlòmíì tó bá fẹ́ ṣe wáàsí yóò kọ́ fa gbóyó kọ̀ á ní mọ ẹni sọ àwọn yẹn wá àkíkà lọ́kọ́ igbó ló ń ṣiṣẹ́ because kìnìyẹn náà ó bu ọpọlọ ẹ̀ gẹ́gẹ́ bá alìjẹnu ó sì bu ọpọlọ ẹ̀ náà ọlọ́run ọba tó dá wa tó bá lè sọ báyìí fún ànábì kánábì ò sọ fún gbogbo ayé ó ń sọ fáwa náà pé káwa náà ò máa sọ bẹ́ẹ̀ ọlọ́run rẹ̀ ànábì sọ fún gbogbo ayé kúl láàmlíkù linafsi nafu'an wàlá dọ́rọ̀n illa masha Allah. kúl láàmlíkù linafsi nafu'an wàlá dọ́rọ̀n illa Allah ọlọ́run ní ah, ànábì sọ fún gbogbo ayé ní tí mo ní o sọ yìí ni kò sọ sọ fún wọn pé la amliku má jẹ́ wọn ó sọ ọ́dọ̀ ọlọ́run sọ fún wọn pé la amliku li nafsi naf'an wala darran èmi ànábì tẹ rí mi ò ní kápá kò sí nínú agbára mi àǹfààní kan kí n ṣe fúnra mi mi ò lágbára ẹ̀ wàlá bẹ́ẹ̀ sì ni mi ò lágbára àti lè ti aburú kan dànù fúnra mi ilà màṣá Allah àyàfi pẹ̀lú ìfẹ́ ọlọ́run dáadáa tí mò ń fẹ́ abẹ́ ìfẹ́ ọlọ́run náà ni màá kó sí màá mọ bẹ́ẹ̀ ni aburú tí mi ìfẹ́ kó ṣẹlẹ̀ sí mi abẹ́ ìfẹ́ ọlọ́run náà ni màá kó sí ọlọ́run ni màá bẹ̀ kì í ṣe pé kankan ń bẹ tí mo lè dá ṣe fún ara mi tọ́lọ́mbá ní kánẹ́bí ò sọ fún gbogbo ayé bẹ́ẹ̀ tánẹ́bí bá lóun ò lè dá nǹkan yìí èwo ni wọ́n lè ṣe tó wá sọ pé awalajọ jẹyàn láyé asẹni ọmọ jẹyàn ma ah, ah. ìwọ ìwọ kọ Ọlọ́run lè lù ọ ní sábà bí fẹnìyẹn bọlọrun ò bá dẹ lù ọ yóò lẹ lómi torí wàá nú àkọọ́lẹ̀ pẹ́ni yóò dépò tó dé ó ti wàá nú àkọọ́lẹ̀ pẹ́ni yóò jẹun tó jẹ́ kí ni àwa tá a mú dákúrẹ́ ni níkà ó kú láti lọ́mú lé ní káàdì singlet níbẹ̀ lọ́rùn ẹ̀ tá a mú débi àwa fi sẹ́nu sẹ́ ọ̀nà wa jẹ́yàn láyé àwa tá a jọ jẹ́yàn ọ̀nà tó fi jẹ́yàn ama a sì ní ọmọ jẹ́yàn ma <laughs> tẹ́yà bá wa gbọ́ ayà yíyé pé láti ah, bó sí bó ìwọ kọ́ gbé gbogbo ẹni tó lọ mú wa náà ló soríire ni nítorí yẹ kọ́ ọmọ nìyẹn pé òun soríire yẹn ọlọ́run fi jẹ́ sábàbí oríire fún wọn náà ni bọ́lọ́n bá lò wọ́n sábà bíi burú kí ló fẹ́ ṣe ẹni tọ́lọ́n bá lò wọ́n sábà bíi dáadáa àwa ni káwa mọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo dúpẹ́ tó lò mí sábà bíi dáadáa fún lágbájá mọ̀ sí yẹn ó mọ̀ kò mọ̀ filẹ̀ ó mọ̀ o kò mọ̀ o filẹ̀ n ti bẹ lọ́dọ̀ ọlọ́run tí yóò ṣe fún ọ lórí sábà bíi dáadáa tó jẹ́ ó kún bẹ lọ́dọ̀ ọlọ́run bó bá mọ̀ bí ò mọ̀ fi òun filẹ̀ ọwọ́ rẹ̀ ló kù sí anabi ní ọlọ́run ní kánẹ́bì ò sọ fún gbogbo ayé wípé láàmì kùlì nàfsí ìnàfà aláàdọ́rà láàmì kùlì nàfsí ìnàfà aláàdọ́rà ilà máṣá Allah. ẹ̀ tó bá wá káyà yìí jẹ̀mọ́ tá a bá wá wo ń tẹ́pọ̀lọpọ̀ ẹlòmíín sọ lẹ́nu lórí rédíò gbogbo ìṣòro ẹ̀ máa kó ẹ wà ní sẹ́kọ̀ káyà yìí ni ànábì gan ò sọ sallallahu alaihi wasallam ànábì gan ò sọ ní la amliku lina kì í ṣe pé fún wọ̀ngàn fún òun gan alára òun òun ò lágbára ẹ ní àǹfààní kankan kò sí lábẹ́ kápọ̀ òun àfikọ́ lọ́wọ́ ó yọ̀ǹda fún òun ò sì ní kápá láti ti aburú dànù fúnra ara òun bèlè dà sí fẹ́lòmíì àyàfikọ́ lọ́wọ́ ọba kó yọ̀ǹda fún kò sí nínú agbára òun gbogbo àwọn iṣẹ́ rí ńláńlá ńlá iṣẹ́ ìyá táwọn ànábì ọlọ́run ṣe ọlọ́run ni wọ́n máa ń bẹ̀ tọ́lọ́n bá tún ṣe bẹ́ẹ̀ fún wọn tán wọ́n á tún fọpẹ́ fọlọ́run bá bá bẹ̀ lọ́n bọ́lọ́run ọba ọba sáyẹ̀nsì wọn ò lè rí ṣe ṣùgbọ́n wa lè mí ẹlòmíà sì máa sọ̀rọ̀ bí ẹni pòun gẹ́gẹ́ lọ́lọ́run gbàgbà kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ọba àìfàìmọ́ ìrìwà tí àwa mùsùlùmí tiẹ̀ tún sẹ́pẹ́rẹ́ ẹ bá ara wọn wòlíì mi lórí lórí rédíò lórí tẹlifíṣàn pé ah Ah, ó ti ń lọ lọ́wọ́ báyìí ìṣòro ọlọ́jọ́ mẹ́wàá ni àfàìmọ̀ rí òun ni problem rẹ̀ sọ́ọ̀fù àfàìmọ̀ fojú kan bábá ni problem rẹ̀ sọ́ọ̀fù ẹ wọ̀rọ̀ kò lè dùn wá ẹni tó ti wọ́ púpọ̀ ṣé tó mọ ọlọ́run lọ́kan ṣoṣo ó sì lè máa sọ pé kò sí dọ́fà náà ní táwáyé ó jẹ náà ni ẹlòmíràn ní àfàìmọ́ ríhun ni problem rò ní sọ ìwọ tó oníkan rí ọ gan odidi àgbá nìwọ náà fi di problem tiẹ̀ kò sí iyèméjì ọlọ́run lè lọ ọ́ láti sọ́ọ̀fù problem ẹnìkan ó lè lọ ọ́ ẹni tẹ́bi ń pa tó sì dọ́dọ̀ rẹ tó fún lóúnjẹ ọlọ́run lù ọ́ láti sọ́ọ̀fù problem ibi yẹn nìyẹn kò sẹ́ni tọ́lọ́run ò lè lò láti mú ìnira lọ fẹ́ lómi ẹnìkan lè sọ pé inú kan máa ń run òun ó ti pẹ́ títí run òun tí ò sí lọ wọ́n mọ oògùn kan tó lè lo tí ò sì ṣe aram tọ kọ́lọ́n fi ṣe kóńgẹ́ ni ó bá lo oògùn yẹn ó bá gbádùn ah wọ́n mọ̀ pé èèyàn ńlá báyìí ní ọlọ́wọ́n ọba ni dúpẹ́ torí pé níjó ní ìtòun fẹ́ nìkan náà inú yẹn ọlọ́ bá a ṣe gbúdọ̀ mọ bọ́ọ̀lù lò nìyẹn ọlọ́wọ́n ọba máa ń fẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n téèyàn bá ń bọ́ lọ lùgbàmí ọlọ́run ó rẹ̀ kẹ́ onítàn ọlọ́run ó rẹ̀ kẹ́ rẹ̀ torípọ̀ lọ́run sọ fún anabi gan wípé kul la amliku li nafsi naf'an wala darran illa ma sha Allah. la amliku li nafsi naf'an wala darran illa ma sha Allah. abẹ́nìkan lórí ẹ̀dá kun ẹbẹ̀ lọ́wọ́ bá fún mi ẹ̀ ṣàdúrà fún mi nǹkan báyìí mò ń fẹ́ ẹ bá ń bẹ lọ́kọ́ lọ́wọ́ ṣe fún mi ọwọ́ abẹ́ lọ ọlọ́run sì ṣe nǹkan yẹn obìnrin kò ń gẹ́ mọ́sọ̀ gba ah, àwa alájọ jẹ́ bẹ́ẹ̀ ìwọ kọ́ ó ṣe déédéé tọ́lọ́run ọba bẹ́ẹ̀ ṣe fún ni ọlọ́run kàn fi sọ̀wọ́ ló kọ́ dáadáa ni ó lọ́n sábàbí dáadáa àìmọye tó ṣe bẹ́ẹ̀ fún tí ò tí ò rí bẹ́ẹ̀ kó wá ronú lórí tó fẹ́ gbowó lé lórí tó tì ní kápá lérí ẹ̀ ẹ̀sẹ̀ ah, àdúrà fún mi kọ́lọ́run rẹ̀ mi lọ mú fifty million wa ah, ó ti ṣe ná ọlọ́run gbà náà ngbọ wa ni wúlùtù mílíọ̀n wa wa padà wa bọ̀ pé àfa ẹ̀ ẹ̀ mọ̀ ẹ̀ owó kọ̀ mọ̀ bọ́sì ẹ̀ bá mọ̀ wò mí o ẹ̀ bá ta ah, ọwọ́ abéèrè owó àbí sọmọ bí ẹ̀ bá fi nǹkan bá nu pé sórí bíi ẹsẹ̀ rí o tún gbọdọ̀ wá bì mọ́ ah. ẹ̀ bá ń wọ̀n láṣẹ. ẹni tó kún ayé nìyẹn kọ́ lọ́wọ́ wa kó mọ́ dà wá láwọn kọ́lọ̀ mọ́ fi dààmú sínú gbèsè ayé wa kọ́lọ̀ wọn bá kó sàánú wa kó mọ́já wa náà kóra wa sínú wàhálà bẹ́ẹ̀ bá ti gbọ́ tàn hídì yé ọkàn yóò balẹ̀ ọlọ́wọ́n bá láwọn tí wọ́n gbọ́ ọlọ́wọ́n bá gbọ́ walam yalbisu imanahum bidhulmin ulaika lahumul amnu وهم مهتدون الذين آمنوا ولم يلبسوا إيمانهم ọlọ́run ọba ní gbogbo àwọn tó bá gbọ́ ọlọ́run ọba gbọ́ tí wọn ò sì mú ẹbọ tí wọn ò pa nǹkan míì papọ̀ mọ́ lọ nínú ọ̀rọ̀ wọn nínú ìwà wọn nínú ìṣesí wọn. ọlọ́run ọba ní ulaika lahumul amnu tí wọ́n ní ìfàyàbalẹ̀ ṣe ọkàn wọn balẹ̀. wọ́n sì jẹ́ni tó mọ̀nà àìbalẹ̀ aya tí ń bẹ́nu gbèsè ayé o ò tí ì fọlọ́run síbi tó yẹ kó fọlọ́run sí ni tó o bá ti gbà pọ́lọ́run náà ní gbogbo ẹ̀ tó o fọkàn rẹ balẹ̀ ọkàn rẹ ó balẹ̀. ọlọ́wọ́n bá nílẹ̀ ànábì sọ fún wọn kú láàmìlì kò lè náà fún sí wàlà àdọ́rà ní illa ma sha Allah. láàmìlìkò ní nafsi nafu'an wàlà àdọ́rà ní illa ma sha àfi bọ́lá wọn bá bá fẹ́ ni ó ṣe kò ságbára mi ń bẹ̀ dáadáa tí mo bá ń fẹ́ fúnra mi bọ́lọ́n bá fọwọ́ sí òun ni ó ṣẹlẹ̀ bọ́lọ́n ọba ọba fọwọ́ sí kò ní í ṣẹlẹ̀ aburú tí mi ò fẹ́ kó kàn mí ọlọ́run náà ni màá bẹ̀ bọ́lọ́n ọba ọba fọwọ́ sí yóò ṣẹlẹ̀ kò sí tí màá ṣe ilá masha allah àyàfi pẹ̀lú yọ̀ǹdọ́ ọlọ́run àti fífẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ní gbogbo tí mo dúró lé lérí. wàlá okun tó àlàmú ìgọ́ ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء ọlọ́run bá ní ya ànábì sọ fún wọn ولو كنت أعلم الغيب ولو كنت أعلم الغيب ọlọ́run ànábì sọ fún wọn tó bá yẹ pé mi ànábì ìbá ṣe pé mo mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ni ẹ̀wù dánàbì sọ tọ́lọ́ ní kò sọ báyìí jẹ̀mọ́ kò sí bí èèyàn ṣe jẹ́ wòlíì ọlọ́run tó ọmọ tó ànábì lẹ́yìn ni kò sí bó ṣe súnmọ́ ọlọ́run ọba tó ẹ̀yìn rẹ̀ náà ló wà ọlọ́run wá nílá ànábì sọ fún wọn. ọlọ́kùnrin tó alámù ìgọ́ yìí. ọlọ́run nílá ànábì sọ fáyé wípé tó bá ṣe pé mi ànábì mọ ohun tó pamọ́ tó bá ṣe pé mo mọ tí ó ṣẹlẹ̀ lọ́la tó bá yẹ kí mo mọ tí ó ṣẹlẹ̀ lọ́dún tí ń bọ̀ tó bá yẹ kí mo mọ tí ó ṣẹlẹ̀ sẹ́dá kọ̀ọ̀kan ni. ìṣàkíṣàrú tòmí náà ló kọ́ yìí. oore tèmi náà bá jù báyìí lọ lastakfartu minal khair tí mo ti rí lọ́la pé ah n ti máa sọ láti ìsìn gan ṣe lọ́la kìnìún kan bọ̀ ọ̀la ilé ń bọ̀ ilé ń bọ̀ mo ti rí báyìí gbogbo ẹ̀. anábìrin ìbáṣe pé mo máa ń tó ń bọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la ni àbí tó pamọ́ lastakfartu minal khair. wàlá okun كنت أعلم الغيب لاستكثرت من الخير. ìbá ṣe pé mo mọ tó pamọ́ ni oore tèmi ni ò bá pọ̀ ju gbogbo tìyín lọ dáadáa dáadáa ń bá mọ kan kó ni pé mo ti rí ọyà mo ti kó mo ti rí n bá máa ṣe bẹ́ẹ̀. wà má ṣàníyàn so. ẹ bá tún ṣe gbọ́ pé àìdá kan ṣẹlẹ̀ sí mi rí láyé bá ànábì ṣe rí jẹ̀mọ́ ọmọ ànábì kú sọlá ọ̀sán ìyàwó ànábì kú sallallahu alayhi wa sallam anabi fìgbà kan mọ̀rìnmí mọ̀rìnmí jẹ ó ṣẹlẹ̀ sí anabi ti lọ lójú ogun rí tí wọ́n capture anabi ọlọ́run ni ó pa anabi lójú ogun náà kọ́dà eyín ọ̀gàn eyín iwájú báyìí ọ̀kan ìbáṣekí mọ̀mọ́ tí ó ṣẹlẹ̀ ní kò yẹ kí n lọ. walaw kuntu a'lamu al-ghayba lastakthartu mina al-khayr wa ma massaniya su aburú kan kò yẹ kó kàn mí ìbá ṣe pé mo sọ fún yín pé mo mọ tí ó ṣẹlẹ̀ lọ́la ni ọlọ́nira anábì sọ fún gbogbo ayé bẹ́ẹ̀. wàrà okun tó alámúlùkọ́ ìbọ̀lá stọ́kùn sọ́run tòmí náà lọ́kọ́ èrè wa máa ma sà ní aṣọ. ìbéèrè aláwọ̀ àmà béèrè lọ́wọ́ gbogbo ẹ tó bá lòun mọ tí ó ṣẹlẹ̀ lọ́la kí ló dé tí tí ò dá ṣẹlẹ̀ sí wọn náà ó yẹ kó o ti mọ̀ kó prevent ẹ̀ ọlọ́run nìkan ló mọ̀ tó pamọ́. ló mọ tí ó ṣẹlẹ̀ lọ́la àìmọ́ wà á tí ó ṣẹlẹ̀ lọ́la èmi àti ẹ orí ló jẹ́ tó o mọ̀ pé lọ́la ọ̀kadà ó gbà ọ́ ní kú o ṣùgbọ́n ó ọ ọ kàn lẹ́sẹ̀ ṣùgbọ́n lẹ́ni o ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ lọ́la bẹ́ẹ̀ o ní lọ iṣẹ́ o sì lọ iṣẹ́ yẹn bóyá o ti ń ibi iṣẹ́ yẹn níjọ́ náà lẹ́ni yóò wá ṣùgbọ́n o ti mọ̀ wípé ọ̀fẹ́ lọ wọ́n ti sọ pé tó o bá ń ti iṣẹ́ bọ̀ náà ni ọ̀rọ̀ ọ̀kadà yẹn ó ṣẹlẹ̀ ọ wà ní ẹ má lọ àìmọ́ wàá lọ ọ̀rẹ́ yẹn oore èyí tó tún bẹ́ẹ̀ yẹn kò ní jẹ́ tiẹ̀ náà ọwọ́ àti mọ̀ wu ẹsẹ̀ ọ̀tún yẹn sọ̀tún ni ẹsẹ̀ yìí ó kàn lọ́la wọ́n wàá mọ fíìlì pé yóò ti mọ rọ́ láti <laughs> psychologically ó ti mọ fíìlì pain ṣùgbọ́n tó o bá mọ̀ ọ̀gàn ti fi iṣẹ́ bọ̀ ní orí wúrúwúrú gbàá lọ́ba wọn bá gbé ọ dé àrògùn àwọn yàrá bá wá kí ọ pé ẹ ǹlẹ́ oní ẹ bá ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ò jù báyìí lọ ní tí ò jáde lẹ́nu ẹ̀ nìyẹn ẹ bá ń dúpẹ́ tó bá jù báyìí lọ kí ni mo fẹ́ sọ ẹ wá gbé méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara èwo lóore fún wa ń bẹ̀ àìmọ́ mọ́ tí ó ṣẹlẹ̀ lọ́la yẹn gan oore ní fún wa ọlọ́run ọba nira ànábì sọ fún wọn wà láwùkún tó alámù lọ́kọ́ ìbálẹ́sítọ́gùn sárùtò mi náà lọ́kọ́ yìí. ìwọ́n bọ̀ wá ìyájúlé kiri mo fẹ́ mọ kí màá jẹ lọ́la kí ni ó jẹ mí lọ́la ọgbọ́n bọ́ba yìí ti ànábì sọ̀rọ̀ sálẹ̀ ànábì ní tẹ́ ẹ bá ti lálàá èyí tó burú ànábì ní ẹ mọ̀ rọ̀ lọ bọ́ lọ́hùn nínú ẹgbàá wa mi anábìíní tọ́ ọ bá ti ń rọ kiri yọ̀ṣẹ́ ọ̀làlà ó ní wọ́n fọ́ ọ légi lórí orí rẹ̀ wá pieces mọ́sàn-yín o ṣùgbọ́n ọ̀làlà ọlọ́lọ́run ṣe dáadáa fún ọ ní tó ń fẹ́ tẹ̀ ọ lọ́wọ́ ẹni tó bá rí pé nífẹ̀ẹ́ rẹ̀ mọ̀mọ́ làbáyé bá a rántí mi náà ọlọ́run jẹ́ orí bí ó bọ́ sí dáadáa o ṣùgbọ́n èyí tó bá lá tó má sọ fẹ́ nìkan ọsọ fẹ́ léyìí ọsọ fẹ́ ah wọ́n fọ́ ọ nígi lórí orí yẹn dẹ̀ pieces pieces ah o ò sì rí sa gbàgbọ́ pieces ah tiẹ̀ ta o tún dọ́dọ̀ kejì òun náà tún ní ah wọ́n fọ́ ọ nígi lórí ó dẹ̀ pieces ah sẹ́jọ̀ jáde ń bẹ̀ ah ẹ̀ náà ń fọ́ orí pieces ẹ̀ ẹ̀ ń béèrè ó tún dọ́dọ̀ àwọn èèyàn mẹ́ta gbogbo tí wọ́n ń sọ yẹn náà ní òṣẹ́ hmm. lọ́sẹ̀ bẹ́ẹ̀ wọ́n padà fọ́ orí yẹn dànù náà ní fẹ́nálẹ̀. ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء. ìyá àwọn ẹlẹ́ǹkan lọ títí tó bá wà lé ó gbìyànjú ó gbìyànjú kí ẹ báyìí kọ́wọ́ rẹ̀ ó tẹ̀ ó wá bọ́ síbòmíì bí tawhid bá ń bẹ láre èèyàn lójú ẹsẹ̀ yìí ó ti gbà pé kò sóore èmi ń bẹ náà ni torí èmi bá ń bẹ ń bẹ yóò tẹ̀mí lọ́wọ́ torí pé gbogbo ògbìyànjú tó yẹ kí n ṣe náà ni mo ṣe bẹ́ẹ̀ ni kọ̀ọ̀kan wá ṣe wá dúró yìí bá bá pe ẹnì kọ̀ọ̀kan èyí ó jẹ́ living example ẹ̀mọ́ yìí tó ṣẹlẹ̀ nínú gbèsè ayé ẹ bẹ́ẹ̀ tó bọ́ mọ́ lọ́wọ́ tọ́lọ́ ń padà jẹ́ wá yí ọ tó wá ń dúpẹ́ lẹ́nu pé ah, àṣọ lọ́hùn ni òjì nǹkan yẹn ó bọ̀ sí àṣọ òrìlọ́lọ́hùn ṣe fún mi nígbà náà ṣùgbọ́n lè má dojú ẹsẹ̀ yẹn ló mọ nǹkan yẹn ẹ̀yìn ọ̀rẹ́yìn lóòótọ́ ẹsẹ̀ wa ń gbà àsọlọ́ ní ah, òjé ń lọ ìlú èbó ń gbà yẹn àsọlọ́ ní òjé kí fisa lọ́tìrì ó bọ́ sí i àsọ̀rẹ́ kan bẹ nàìjíríà tó lọ́wọ́ fẹ́ pè ní tèmi kò sí gbogbo wa bá a ṣe wáyé oníkálukú náà máa rí ẹlòmíì ọ̀tọ̀ ní yunifásitì ọ̀tọ̀ ní kọ́ọ̀sì tó fẹ́ ṣe ó gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú kọ́ọ̀sì yìí ó wá bọ́ sí i kódà ó sunkún sọ́lọ́run lọ́rùn kó padà bọ́ sí lẹ́yìn ọ̀rẹ́ yìí ló tó yẹ ká àsọ́lọ́run ló ní kó mọ̀ ṣe kọ́ọ̀sì yẹn gan bóyá n tó ń jẹ́ lé ní bóyá wọn bá ti ṣe jẹ́ ọlọ́run ọba ní ètò lórí bí ṣe ń ṣe ẹni tó bá wá ní mọ́ni tó kó gbogbo ẹ̀ sọ́dọ̀ ọ lọ bó bá ti yẹ tí ò rí bó ṣe fẹ́ yẹn ó ti níbi tó fi sí nínú gbàgbọ́ kò sóore ń bẹ̀ náà ó ti ti ronú alternative way forward o tún mọ bá láìfọ ìdí nìyẹn tí mùsùlùmí gidi èéfì lápá tẹ́ńṣẹ̀ Odi ti ti way forward ìyẹn ò bọ́ sí nìyẹn to continue èyí tó bá ti jẹ́ tiẹ̀ ọlọ́run ò fi lé ọlọ́run èyí tó ọlọ́run bá ti ti wá fi lé èèyàn lọ́wọ́ èyí ò tún wá ní yáyọ̀ jù èyí ò pé ó ọlọ́run ló fi lé mi lọ́wọ́ kì í ṣagbára mi bẹ́ẹ̀ sì ni kì í ṣe mí màá ṣe mi èyí tí màá ń jẹ́ kọ́kàn mú mi ní ó balẹ̀ nìyẹn ọkàn ó balẹ̀ ẹ̀mí ó balẹ̀ ojú ó tutù ṣùgbọ́n tí o bá ti ní ìdààmú ò lè tánú ìgbésí ayé ọlọ́run bá nira ànábì sọ fáyé ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء ọlọ́wọ́ bá rí ànábì tún sọ fún gbogbo ayé ìbá ṣe pé mi ànábì mọ tó pamọ́ ni tánábì ò bá wá mọ tó pamọ́ jẹ̀mọ́ ta làáfà tí ó sọ pé n tó pamọ́ òun mọ̀ ta ni wòlíì tí ó sọ pé n tó pamọ́ òun mọ̀ kùránì lè lé àyà kùránì gbogbo àná ìlàjọ nǹkan àyà yìí dẹ̀ wà straight forward kò ní di more inter kò ní di any interpretation sẹ́yìnpá àwọn àyà mi ń bẹ tó kó lè nítumọ̀ méjì nínú àwọn mutashabihat nínú àwọn muhkamat ó wà straight forward kódà bẹ́ẹ̀ yẹn ní kọ́ gbọ́ simple Arabic ọ̀ kà ó understand wàláwó láwó tó bá jẹ pé kóńtù èmi àlámù mo mọ àlùgẹ ó fà straight forward kò rújú kankan wàláwó kóńtù àlámù lùgẹ́ ibà lastaktharitu mina alkhairi alkathir istaktharitu mina alkathir oore tèmi ni o bá pọ̀ jù wàmà masaniya so. wàmà masaniya so. aburú kan bá ṣe tíṣẹlẹ̀ sí mi ànábìṣe bẹ́ẹ̀ mọ̀ pọ́ mọ́ tèmi kú ṣe bẹ́ẹ̀ mọ̀ pé ìyàwó kú fún ànábì ṣe bẹ́ẹ̀ mọ̀ pé yìí ṣẹlẹ̀ èyí ṣẹlẹ̀ tánábì bá mọ̀ ni tó bá ti mọ̀ tí ó ṣẹlẹ̀ lọ́la ni kò ba avoid yẹ kò bá yẹ nǹkan yẹn ṣùgbọ́n wọn mọ ọlọ́run ni wàá sọ fáyé bẹ́ẹ̀ tí wọ́n bá wàá sọ pé òun mọ ẹni tó bá wàá lóun mọ̀ nínú àlè إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون ọlọ́wọ́ bá nìyà ànábì sọ fún gbogbo ayé iná àná èmi ànábì ò jẹ́ nǹkan kan mi sọ lọ́wọ́. ilá nadir. mo jẹ́ olùkìlọ̀ fún gbogbo ẹni tó bá kọtán lọ́wọ́. وبشير لقوم mo sì jẹ́ olùfúnni nírò dùnú lika omi ìhùnmínú fún gbogbo àwọn tí wọ́n bá mọ̀ tí wọ́n ń ṣe tí wọ́n gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tágbọ́lọ́ lódodo iṣẹ́ tọ́lọ́ ń rán mi nìyẹn kí n ṣe kìlọ̀ kí n dẹ̀ fún àwọn yẹn ní ròdùn ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe tọ́lọ́ wọn bọ̀ fẹ́ ìyá ń bẹ o ẹ̀yin tẹ́ ẹ bá ń ṣe tọ́lọ́ wọn bá fẹ́ kí n sọ tọ́lọ́ wọn ó ṣe fún yín ẹ múra sí i n ti jẹ́ rìsálà ìjójúṣe ọlọ́run nìyẹn mi ì sọ ọlọ́run mi ò ní kápá lórí nǹkan kan àfi kí mi náà bẹ lọ́hùn jama ntọ́lọ́ oníkànnẹ́bí sọ fáyé ntí ò já padà pé lọ́lọ́ nìyẹn ìbáṣepọ̀ náà máa sọ wípé kí ni jẹ́ bẹ́ẹ̀ àbámọ̀pọ̀ náà lọ́lọ́ nísìn lórí jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá ní kó hàn láyé kó sọ́ra gbogbo ẹnikẹ́ni táwọn èèyàn bá gba tiẹ̀ táwọn èèyàn bá fẹ́rẹ̀ nífẹ̀ẹ́ tòótọ́ kọ́ níyẹn ó sọ́ra àwọn èèyàn á ti bí ìfẹ́ wọn á ti bí àpọ́nlé wọn á gbé ní débi téèyàn òde ẹlòmíín bẹ fọ́tò ṣéwù rẹ̀ tó bá fẹ́ ṣàdúrà yóò gbé síwájú báyìí látara àfẹ́ tó ní ṣéwù ṣíṣéwù rẹ̀ yẹn ó ti wá fẹ́ sọ ṣéwù yẹn dán lọ níjọ́ tó bá fẹ́ ṣàdúrà tí ò bá rí fọ́tò yẹn kò ní ṣàdúrà ó ti gbé ẹni yẹn dépò tí ò dé àbá rẹ ni tí ẹni tẹ́ sọ ẹ báyìí lọ́lọ́run wí ànábì wí tá àfá mi ọ̀bá ti ṣe èmi náà ò ní ṣe ẹ dákun gbólógbó àfá rẹ dóhùn ó sọ àfá rẹ dọ́lọ́ ni nǹkan mi ń bẹ ó lè mọ hàn sáà àfá rẹ nǹkan mi ń bẹ tàwílù tá a fa àtiẹ̀ fún ó lè yàtọ̀ nǹkan mi sì ń bẹ àwọn nǹkan mi lè fà á tá a fa rè òfin ṣe nǹkan yẹn ṣùgbọ́n a fa rè é sànẹ́bí ọlọ́run kò lè pé yóò níbi tó kù sí ṣùgbọ́n ibi tó ń kù sí yẹn ọlọ́run wá fẹ́ ní kí wọ́n fẹ́ pé ń bẹ̀ ọwọ́ á ní lókùrú bàtà fa rè ò ti pé ń bẹ̀ ìwọ ló ní pé láéláé bẹ̀ ìfẹ́ ló débẹ̀ àpọ́nlé ló débẹ̀ kò gbọ́dọ̀ lọ́ọ̀ bẹ́ẹ̀ إن, على إن أنا إلا نذير مبين إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون إن أنا إلا نذير وبشير لقوم يؤمنون والذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها ليسكن إليها والذي خلقكم من نفس واحدة وجعل منها زوجها وجعل منها زوجها لتسكن إليها فلما تغشاها حملت حملا خفيفا فمرت به فلما أثقلت دعا الله ربهما لئن آتيتنا لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين ọlọ́run ọba ó tún bọ́ sí agbègbè àlàyé mi tó fi ń sọ nípa rògbòbíyà ọlọ́run àti olóhíyà rẹ̀ ọlọ́run ọba ni wọ́lẹ́dì kọlákọ̀kún mi nọ́fsìn wàhídà. wọ́lẹ́dì kọlákọ̀kún mi nọ́fsìn wàhídà. ọlọ́run ọba yìí lọ́ba tó dé mi àti wọ́ àti gbogbo ẹ̀dá àdá ọmọnìyàn mi nọ́fsìn wàhídà ti rìn láti ibi ẹ̀mí kan ṣoṣo àti dúdú wa àti funfun wa àti lárúbáwá àti èbó àti èèyàn dúdú àti yíbò àti yorùbá àti haúsá àti tápà àti gbìrà gbogbo wa ẹ̀mí kan ibì kan náà ni gbogbo wa ti wá kullukum min adam ẹ rí wípé islam ó fi ìyẹn lélẹ̀ a gbọ́dọ̀ má discriminate àwọn èèyàn discriminate lérí kọ́lọ̀ funfun ni wọ́n ìyẹn ń bẹ̀dọ̀ la funfun discriminate sí dúdú dọ̀la ló ń ṣẹlẹ̀ dọ̀la ló ń ṣẹlẹ̀ àṣẹlẹ̀ lọ́dọ̀ àwọn òyìnbó hata àwọn lárúbáwá ó fẹ́ kírun ó fẹsẹ̀ kan ẹlòmíì yóò gbé ẹsẹ̀ rẹ̀ kọ́ ọmọ kò dúdú ran ẹsẹ̀ tó o bá tún súnmọ́ yóò tún yẹsẹ̀ tó o bá tún súnmọ́ yóò tún yẹsẹ̀ tó o bá di pé súnmọ́ ń pọ̀ yóò tàn àkílódé. ọmọ ìbomi orí ọ yóò fọwọ́ ra ọ́ la kó lè wò bóyá yóò sí. La ilaha illallah. kí ló ń ṣẹlẹ̀ ní South Africa discrimination náà ni lórí àwọ̀ ẹ sì máa wo gbọ́ àpéjúwe ẹ̀yin náà ẹ máa wo fíìmù tá bá ṣe fíìmù tá bá fẹ́ tẹnìkan bá fẹ́ ṣe èṣù èṣù yìí pupa abẹ́ ìkéyìí dúdú ni yọ jésù ó wọn fi ṣèṣù nínú fíìmù ẹni tó da òyìnbó lòun ó jẹ òun funfun àbí kó pupa àbí rọ bí wọn ṣe ṣe nìyẹn ẹnjẹẹli ò sí funfun náà ni ẹnjẹẹli ṣùgbọ́n èṣù tiẹ̀ dúdú ló máa jẹ àwa náà adìẹ tá a sìn fúnra wa á pè lá greek èyí tó dáa ti wá apò níbílẹ̀ bẹ́ẹ̀ sì ni tiwa yẹn dùn jù yẹn lọ kí ló dé tá ìgbé tiwa náà lárugẹ. àwa ni a máa bóra ẹ wo wọ́n ti brainwash orí àwọn èèyàn ọmọ èèyàn dúdú ni ó máa bóra èbó èéfè èédú rajú pé káwọn náà ó jẹ dúdú ná káwọn ó tra ẹ wò ẹ nírí yẹn ọmọ wa irun orí ẹ̀ ọmọbìnrin adirun akúmù jọmọ wùyàn ṣùgbọ́n àwọn ò ní ṣe yóò ṣe jẹ́rìí yóò ṣe attachment márùn ó fẹ́ dàbí ìbò àwọn kan ti ti wá délé ní ìkan bí ewu báyìí bí kọlọ bí bí ẹ bọ́tà kọlọ báyìí bí ewu bí bàtẹ́yìn ewu ni wọ́n tún lẹ̀ mọ́ rí ni ah ìgbà wo lórí rẹ ti funfun irùngbọ̀n ibi ó white ibi ó pọ́n ibi ó dúdú ah, ah. ewu tún ní gbogbo eléyìí nǹkan kò lè wù yín torí wípé ayé globalization la wà ní ti dẹ̀ ń jẹ́ global village kò sí ti ń ṣe iṣẹ́ tí nǹkan yẹn fẹ́ ṣe láti sẹ́ndì western culture sí gbogbo ayé summary ẹ̀ nìyẹn gbogbo other benefits tẹ̀ ń bá ń rí bẹ́ẹ̀ secondary objectives ni ìtẹ̀ ń rí lójoojúmọ́ ìtẹ̀ ń gbọ́ lójoojúmọ́ tí wọ́n dẹ̀ ń ṣàfitì dáadáa sí náà ni ó mọ wù yín kẹ́yìn ní o fẹ́ máa ṣe bó ṣe rí nìyẹn kí ni da tóbìnrin kó dirun ẹ̀ ṣé kíkó ni àbí dídì èyí kò ṣe bọ́lá òun sì ṣe ó da ó rẹwà ní rírí ju èyí tí ń ṣe yẹ́túyẹ́tú ẹlòmíà tún wá lọ so irun wèrè irun wèrè tẹ́kun wọ́n rí jọ lórí wèrè máa ń irun ẹ̀sìn gbogbo ẹ̀ àdìmọ́rí tún wá lọ fi kinní kan lébelébe sí irun ojú bíi bèbí àwọn bèbí dẹ̀ sójú èrò yìí ni wọ́lá tí nǹkan arábára kan yẹn nínú ojú ẹ̀rí pé èyí ò filẹ̀ kéèyàn wá gbé bí odidi irun ẹ̀kúnwọ́ kan. kó tí wọ́n á ṣe bí bèbí ah, àwọn bèbí kan wà tẹ́ máa ń tí ojú wọn máa ṣe báyìí <laughs> ah ọlọ́mọdé yìí ó gọ̀ láyé ìyẹn ń bẹ láyé àfẹnudọ́lọ́run bá ní kórí ẹ̀ pé tó dẹ̀ ní kọ́kọ́rọ́ làákàyè ẹ̀ lọ́wọ́ fún rẹ̀ torí pé ẹlòmíì ń bẹ kọ́kọ́rọ́ làákàyè ọwọ́ ẹlòmíì ló wà nígbà ọba tó sí ilẹ̀ fún náà nígbà ọba tó tì yóò tún bọ́ kọ́rọ́ yẹn lọ. èèbó ọ̀ sọ pé òun fẹ́ di dúdú èèbó ọ̀ sọ bẹ́ẹ̀ kí ló dé tọmọ dúdú ń búra àwọn èèbó ni ó ti wá sọ aburú tó ń bẹ níbi kó o búra yẹn wọ́n sọ effect ẹ̀ lórí skin rẹ̀ wọ́n sọ àwọn ni wọ́n tún ta kírímù tó lò fún ọ ẹ wò nǹkan nítorí ò pé àwọn ti sọ fún ọ ìwọ fẹ́ pupa ìyẹn nìkan tó wá kọ́ àwọn èèyàn tó wá lọ chẹ́ńjì gbogbo ìṣesí wọn hmm. ẹlòmíì lè sọ pé òun fẹ́ dàbí obìnrin Michael Jackson wọ́n tẹ̀ mú wọ́n gbogbo ara bí obìnrin àwọn yàrá wọn fẹ́ ti bẹ́ẹ̀ òun fẹ́ kàn bó gbogbo ara yẹn tán tiruntirun kó yí padà wọ́n fẹ́ dàbí ìbò hmm. àwọn kọ́ ni wọ́n ní kó o ṣe ṣùgbọ́n wọ́n orientate láti ronú bẹ́ẹ̀ tí wọn ò bá ṣe bẹ́ẹ̀ kí ló dé tán fi ń fi èèyàn dúdú ṣèṣù tí wọ́n fi ń fi èèyàn tútù ṣe demons ṣùgbọ́n àwọn èèyàn gidi pupa ni ó jẹ́ àwa ń sọ fún wọn téèyàn bá lọ ka ìtàn dáadáa ànábì Ìsá ọmọ Màríàmà kì í ṣe èèyàn pupa gẹ́gẹ́ bó ṣe wà nínú ìtàn kì í ṣe èèyàn pupa Jesus Christ èyí ṣe pupa chocolate colour ni kò dúdú tán kò pupa tán látara àdìẹ eléyìí ọlọ́run ọba wa jẹ́ kó yé wa nínú alukur'an ọlọ́run ọba ní wọ́lẹ́dí wọ́lẹ́dí kọlákọ̀kún mi nọ́fsìn wáhídà. wọ́lẹ́dí kọlákọ̀kún mi nọ́fsìn wáhídà. ọlá ọlọ́run olóńbẹ lórí pupa ọlọ́run dáwọn kan kí wọ́n pupa láti lè fi yé wa pé kò sí tóun ò lè ṣe ìyẹn kì í ṣe pé nìkan lọ lájọ nìkan lọ inna akramakum inda Allahi atqakum ẹni tó bá bẹ̀rù ọlọ́run bá jù. ayyuhan nasu inna khalaqnakum min dhakarin wa untha. ẹni tó lápọ̀nlé jù lọ́dọ̀ ọlọ́ ẹni tó bá bẹ̀rù ọlọ́run ọba ni ìtumọ̀ kò nítumọ̀ àmì ọlọ́run láti lè jẹ́ ká mọ̀ pé kò sí ntọ́lọ́run ò lè ṣe ló sàwọn kan ní dúdú ó sàwọn kan ní pupa nínú àwọn tó pupa yẹn bẹ́ẹ̀ yẹn bá tún rìn láyé ẹ tún wá rí pé tupa yẹn tún yàtọ̀ síra wọn tó o bá rí pupa àwọn tí wọ́n bá wá láti Tọ́kì ó rí pé pupa tí wọ́n tún yàtọ̀ pupa tí wọ́n tún fẹ́ súnmọ́ bíi ààfin tó ẹ bá rí ọmọ Tọ́kì tó wá láti Tọ́kì pupa tí wọ́n ọ̀tọ̀ tẹ ẹ bá tún wá rí ẹ Chinese pupa ti Chinese ń súnmọ́ bíi funfun bẹ́ẹ̀ bá wá rí India india pupa dúdú àti pupa ló papọ̀ sára àwọn indians. ọlọ́run fi gbogbo àwọn nǹkan yẹn lúra àwọn lárúbáwá àwọn funfun lárúbáwá wọn funfun funfun hàn níbi pupa wọn bá a ṣe tún wá láwa tá a dúró ìyá dúdú a tún wá tún pupa lọ́dọ̀ àwọn míì. èyí tí ń jẹ́ bí ọba níwọ̀ dúdú wọn ni ah, ẹ̀yìn ètò pupa lèèyàn bá rí àwọn èèyàn míì bọ́ ọba rí Sùmálì ọ̀ Málì tó wá láti Málì mi tó ọba rẹ lómi ó mà kó wọ̀ pupa ó mà kó wọ̀ ìtún pupa lẹ́gbẹ̀ẹ́ wọn Ọlọ́run dá gbogbo ẹ̀ láti lè jẹ́ kó jẹ́ kọ́ fún wa ìgbà ìyàwó rẹ pupa ìwọ wa dúdú ìyàwó yẹn wá gbé àdánwò kan tó ń gbà tó lọ́n ṣe fún nígbà ah, wọ́n ọkọ̀ tó lọ dúdú fàkìfàkì báyìí. àdéhùn tó lọ sí fún sóun ló dára ẹ bẹ́ẹ̀ ìwọ tó pupa gan ẹ̀rù amọ̀ bàyà àti fẹ́bìn tó pupa pọ̀ kọ́ mọ̀ lọ jàjẹ́ <laughs> ìgbàgbọ́ yorùbá gbogbo ọmọ bá ti pupa pọ̀ jù kò ní strong bí kò máa síkì wẹ́lẹ́wẹ́lẹ́ bí kò máa gbogbo nǹkan yẹn ṣùgbọ́n ọlọ́run ló dá pupa ọlọ́run ló dá dúdú ومن آياته خلق السماوات والأرض ó sì ń dánìkan bá fi ṣe fáàrí sẹ́nìkan ó sì nídìí tọ́lọ́wọ́n bá fi dá bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá wá ní ohun ọlọ́wọ́ alladhi khalaqakum min nafsin wahida èmi ni mo dá yín láti ibi ẹ̀mí kan ṣoṣo ẹ̀mí kan ṣoṣo yẹn náà ni Adam ibẹ̀ náà ni mo ti mú gbogbo yín Adam nípìnlẹ̀ gbogbo èèyàn àti pupa àti dúdú àti funfun àwa gbà pé ọlọ́wọ́n ọba ló ṣe é bẹ́ẹ̀ torí pé tá a bá tún ní ká wọnú ẹ̀kọ́ tá a kọ́ lórí ìfẹ́tì climate geographical location àti atmosphere tó ní kálukú bára atúngbà pé ó tún nípa lérí kọ́lọ̀ wa ṣùgbọ́n yẹn àwọn onílọ́bẹ̀ gbogbo ẹ̀ náà kó sábẹ́ pé bọ́lá ṣe fẹ́ náà nìyẹn ọlọ́run ọba lòun lòun dá wa min nafsin wahida láti bí ẹ̀mí kan ṣoṣo lòun ti dá ogbó wa min nafsin wahida wàjàálà minha zawjaha liyaskuna ilayha wàjàálà minha zawjaha liyaskuna ilayha wàjàálà níbẹ̀ yẹn nínú Qur'an àwọn ìtumọ̀ tí jàálà tó máa ní tí jàálà tó bá ti wá tó bá ti ní mọ̀fúlù bíi méjì ó ní túmọ̀ ìtumọ̀ ìtàkádà ó ní ó jẹ́ ṣùgbọ́n tó bá lọ ní mọ̀fúlù bí yìí kan ìtumọ̀ khalakọ̀ ó ní ó máa jẹ́ níbí ọlọ́ni wàjà àlà mi ní ha áì wà khalakọ̀ mi ní ha ntí mo pè ní mọ̀fúlù bí fanfani àwọn àwọn àjọ máa kéwù ṣùgbọ́n mọ̀fúlù bí inú Arabic grammar òun náà ni wọ́n ń pe àwọn verb kan ní verb kan wọ́n ń pè transitive verb wọ́n ń pa àwọn kan ní intransitive verb verb tó bá ní object transitive nìyẹn verb mi ń bẹ kò ní object intransitive verb ni nínú èdè lárúbáwá ni verb kan ó lè jẹ́ multi intransitive verb tó yẹ pé object tí ó ní yóò jẹ́ ọ̀kan lọ. object ni mo pè é mọ̀ fún olùbẹ̀yìn ló fi jẹ́ pé bọ́ bá ti yanjú nínú kí ó ti náwó rẹ̀ bá yanjú ọ̀ yanjú nù gírámà tèbó náà torí pé gbogbo nǹkan yẹn nǹkan kan náà ni sọ pé ó máa ń jára wọn níwájú onítorí paasi English ṣáàjọ parí kí ó jẹ́ náwó ó yanjú jẹ́ sọ́rífù ó yanjú tí náwó bá yanjú gba abẹ́ ṣe gc ẹ̀ ah, English ṣe rí lẹ́yìn. eléyìí náà ń pè ní subject èyí ni predicate mo ní o mubtada kọ́ òun so predicate khabaru kọ́ òun fèyí mọ́ sọ̀rọ̀ lórí ìyẹn mọ́ tó bọ́ sórí mi torí pé mo ti ní ti ń fi wé èyí tó sọ yẹn ẹ nìkan object mafulu bíi ni tó sọ mi ẹ eléyìí náà ń pè ní subordinate clause eléyìí ni main clause àtọ́rí gbogbo eléyìí tó ń ṣe o jumla tu ìtìrọ̀díyà ni <laughs> ìyẹn o ti nípìlẹ̀ tó fi gbọ́ yé lórí jẹ́ pé tẹ́lẹ̀ mi bá ń sọ̀rọ̀ yóò kàn mọ́ àwọn pé ah, ẹni tó fi ṣe rẹ̀ pọ̀ ọmọ ọmọ kò lè kí o kò lè mọ̀ ẹni tí ó ṣàpùnbíre nǹkan nìyẹn àfi kéwìn yẹn ò bá yé lọ́yà kù èdè kan náà so gbogbo ẹ̀ papọ̀ orúkọ tó ń gangan nǹkan kan náà gbogbo ẹ̀ predicate ọ̀kìnní kan ìfẹ́ gbogbo ẹ̀ pátá ló ń bẹ nínú lárúbáwá wà ziyada tí lárúbáwá tó kọjá ẹ̀ nínú èbò a ní singular a ní plural abẹ́ẹ̀kọ́ ìpalárúbáwá ní àbòsí lẹ́sẹ̀ nǹkan méjì ṣe plural a ní singular a ní dual àtún ní plural èbó látòrí méjì òní plural ti bẹ̀rẹ̀ abẹ́ẹ̀kọ́ ìpalárúbáwá ní ìrọ̀ ìrọ̀ ẹ má ṣàbòsí nǹkan méjì èsè plural méjì dúró lọ́tọ̀ plural jámù odó lábẹ́ plural yẹn ní èdè lárúbáwá àtúwá ní jámù olùkẹsìrà àtún ní jámù olùjùmọ̀rọ̀ àtún ní jámù olùkílà minor plural ń bẹ èyí tó yẹ pé plural ni ibẹ̀ tí wọ́n yé lò fún nǹkan tó pọ̀ láti nǹkan ẹyọ láti mẹ́ta sí mẹ́sàn-án ni wọ́n máa ń lò fún láti mẹ́wàá sọgọrùn náà ń lò yìí fún lọ sókè ó tún ní plural tiẹ̀ ẹni tó wá wọnú yẹn tó yẹ àwa ní ẹ gbé kan wá nù gírámà ìbò kí lẹ gbé wọn àbí tí tí yẹn ò bá yẹ tí ò torí pé ní tí ó fi máa wọn nítòkàn ni pé kí lẹ ń pè é lọ́dọ̀ tí nǹkan yẹn ti orúkọ bẹ̀ lọ. látara àdí eléyìí láàfin máa ń dùn yàgbé àkáàfọ̀ wa máa feel inferior ọ̀nà àìgbé ìbòyànjú ló fi yàjí àláìláìlá ah, èyí ọgbọ́n sọ́nà káwé èyí tó mọ sọ́fáyé èyí tó mọ yẹn ìmọ̀ ń bẹ́ẹ̀ èyí tó ọlọ́ọ̀gbọ́n yẹn ò ṣe tán rẹ ni ó ti ní background tó lè build lé lórí foundation tiwa ọlọ́run ọba tó ga ó ń sọ fún wa nínú alukur'an wàjàálà ibi tá a ti lọ nìyẹn ìtumọ̀ rẹ̀ ń bẹ̀yẹn kàlákọ̀ wàjàálà mi ní àzà ọjà ha ẹ̀ wà kàlákọ̀ mi ní àzà ọjà ọlọ́run dá látara anabi adam ó dá látara rẹ̀ ìyàwó ẹ̀ ara adam náà láti yọ hawa. ليسكن إليها وجعل منها زوجها ليسكن إليها ọlọ́wọ́ bá ní adá ìyàwó rẹ̀ látara rẹ̀ ليسكن إليها kó bá lè máa rí fọ̀kànbalẹ̀ kó bá lè máa rí balẹ̀ àyà láàmù yẹn láàmù tààlì ajẹ́pẹ̀dì tá a fi ń fẹ́yàwó gan-an ní ká lè ní rest of mind ìdí nìyẹn bó bá wá gbéyàwó délé tó wá rí balẹ̀ ọkàn lérí ẹ̀ mà pé nǹkan kan ti wọ́ mà pé ò tí níyàwó ọlọ́wọ́n bá ní ádámà bàbá yín gan ìdí tá a fi fa Háwáwù yọ kó má jó nìkan bọ́kùnrin bá ń bẹ lóun nìkan ọkàn rẹ̀ balẹ̀ o gbúdọ̀ ní ẹnì kejì o gbúdọ̀ níyàwó ìyàwó yẹn lè na ilẹ̀ ìyá ọlọ́run bá fi fọkànbalẹ̀ wa síbi ọ̀dọ̀ àwọn ìyàwó wa láàfin máa ń sọ fẹ́ yín obìnrin obìnrin mi tọrọ bá débi ọ̀rọ̀ yóò ní ọkọ òun kì í ṣe yẹn dáadáa níjẹ́ òní ó yá five thousand kan lọ́wọ́ nígbà tọrọ ọmọ kìnìún ìjẹlẹ̀ wọn ní kọ́ mọ̀ mú thirty thousand wá ní school twenty ló filẹ̀ èmi náà mo tó fi ten kó ó lóun yá yóò ní kankan kan èyí táwa máa ń sọ fún wa ni pé kò sí obìnrin rere kan láyé tí yóò níbùlà pa dáadáa nílé ọkọ tọkùn ọkọ ò ní jẹ lówó ẹ lọ kíyèsí obìnrin kan yóò láṣeyọrí nílé ọkọ ọlọ́wọ́ fàlùbáríkà sígbèsè ayé ẹ̀ tẹ́ ẹ bá bi léèrè ọkọ jẹ lówó ṣùgbọ́n èyí tó bá ṣe wípé bí five naira rẹ̀ bọ́ sọ́wọ́ ẹ̀ ò ní sunlé tó o bá fún jọ ẹ ló ké ìṣirò àwọn yẹn bẹ́ẹ̀ èmi wọn àṣọ fún yẹn ṣé ìyẹn ló fẹ́ jẹ́ ní àbẹ́yìí tó ní àlùbáríkà àwọn sọ pé ọyá ten thousand lọ́wọ́ rẹ ó fi kún owó ọmọ rẹ ṣé bí níjẹta náà lọ gba twenty thousand pẹ́ fi oúnjẹ sínú ilé kóun wá sọ pé à ní oúnjẹ sínú ilé o ọkùnrin kì í ṣe kàlùkàlù tí ń pọ̀wọ́ ọkùnrin á wọlé lálẹ́ ìyàwó abẹ́rẹ́ wípé elólọ́wọ́ lọ́wọ́ anídìí owó ọkùnrin five thousand tó wà ẹ̀ta kò gbẹ̀ lálẹ́ ìka fira gan ọkọ̀ kò lẹ̀ ọba tó kásùn bá àtàn ọkọ ń tìlá wa ẹ ṣe kí a o ẹ mú one thousand wa o òun lọ gba gbogbo ẹ ṣé ó ṣiṣẹ́ lóru tilẹ̀ fi máa ní. ọkọ ọba tó lọ nulẹ̀ yóò mú one thousand yóò fún ìyàwó yẹn wà ṣe bẹ́ẹ̀ ni ọkọ òtí mọ̀ pé àbí n bá ní fi tiẹ̀ ṣe eh, sista bíi ten thousand lọ́wọ́ ànulẹ̀ five náà ni torí pé mo ti mọ̀ pé ó tún gbà mí bí ọba wa rí yẹn fi ilẹ̀ yóò dẹjọ́ yóò di wàhálà so ṣiṣẹ́ lóru tilẹ̀ fi máa ní ṣùgbọ́n obìnrin rẹ̀ náà yóò ní ah, ẹjẹ́ mi ló kún yín lọ́wọ́ lórí ilé làwọn ọkùnrin fi máa ń a máa ń fi làákàyè sọ owó èyí tá a bá ti san padà á ní ìyá mi èyí tá a bá ti ní kọ̀yẹ́ ká máa sọ lé gan èyí tá a bá ti ní san ni ṣé mo rí five thousand kan bẹ̀ ọ́ kò sọ pé yá mi ṣé mo rí five thousand kan ah kódà ten thousand kan bẹ̀ lọ́wọ́ mi ṣe ń lò ah ẹ̀kọ́ wa ọwọ́ àzọpọ̀ jẹ́ olówó mo yáwó lọ́wọ́ ẹ̀ <laughs> mo níṣẹ́ mo rí ó sì kó fún mi ah, ó ti dà so ẹni kọ̀ yẹ ká sọ léyìí níta fún a tún ní ọ̀nà míì láàánú <laughs> sọ yìí ọlọ́run ọba ní kẹ́ ẹ lè máa jẹ́ fọkànbalẹ̀ fún wa náà ni. ìgbà ọkọ lọ gbogbo ẹni tó rò pé ọ̀ya lówó wọ̀ ya lówó ó sì mọ̀ pé wọ́n ní o sì ní títa bá le ó yẹ kí inú ilé gbogbo ẹ̀yin obìnrin rẹ ọkọ jẹ̀yìn lówó kò ṣeé ṣe kan kì í níwò ẹ̀sìn kò sí bọ́kọ yẹn ṣe lówó tó níjọ́ míì tó yẹ pé wọ́n ló gbé lóòjẹ́ pọ́kùnrin tí bá ń sọ ní ọ̀ ń ó sì lè mọ́ ni bọ́lá bá ti kára pé yóò ní òòlè blọ́ọ̀kì ẹ̀. liyaskuna ilayha adáwáwù látara ádámà kí fọkànbalẹ̀ ádámà ó lè pé ìgbà tí ò tí ì sí àwáwù ń bẹ ìfọkànbalẹ̀ ò sí ẹwà pọ́n nínú àwẹ̀ làánú àpamọ́ séyàn bọ́bá wá tọ̀ sírì tọ́ba ti ń di ẹ̀mí ni ó ti máa dá sí méjì ah, ẹ̀wà ó pẹ́ jìnnà báyìí yóò ti máa ronú pé sákàrà lálọ́ rà báyìí àbí yẹn kó fẹ́ kan dúró kí n kí má gírípì torí ìfitọ́rù ó wáyé iná bá ń pè oúnjẹ kémi náà fẹ́ kan sínú bí ṣùgbọ́n ẹni tó lóbìnrin lé apọ́n àtàlẹ́ ni ó ti ru àìbá yẹn yóò wá gbé e sínú aṣọ yóò gbọ́n láṣọ lórúkọ tó gbà pé kóhùn tó jí lóru kóhùn tó yàn náà fìlà kóhùn tó lóhùn ó kàkúrà nù òun ò ní ráàyè dáná mm-hmm. àtàlẹ́ ni ó ti wá pọ́n. ìgbà tó ibi tó tún wá gbé sí ọ wá musu sẹ́nu mùsù àwọn mùsù bá tún bọ́ bẹ̀rẹ̀ bá tún jẹ gbogbo ẹ̀ tó wá yẹn nẹ́fìlà ti ṣetán ó ti bomi gbogbo oúnjẹ gbogbo ẹran ti yọ gbẹjẹ ah, àìníyàwó ìfi àjẹyàn ìyàwó ni ó ti bọ plan ní ò sí ọbẹ̀ ìròrí bá ẹja yóò ní tó wa o ìròrí lọkùnrin tó bá ń la kàwé gbogbo ìyẹn ṣe wàhálà tèmi ìwé yín lọ́mọ ronú èyí ẹ̀yìn tó ní èlò ẹ̀gbà lọ́mọ ronú iṣẹ́ tí yín nìyẹn bó o lọkàn ọkùnrin ṣe fẹ́ balẹ̀ tí o bá lóbìnrin lọ́dọ̀ pàápàá jùlọ obìnrin rè lóbi jẹ́ pé ẹ̀yin obìnrin ẹ gbìyànjú kẹjú obìnrin rè ẹ̀san tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ó pọ̀ fún gbogbo àwọn obìnrin tó bá jóbìnrin rè ọlọ́run ọba fi ní ìyá wa Hawa lèyàskùnà ilẹ̀ àkádàmọ̀ ó lè rí fọkànbalẹ̀ láàfífóbìnrin tí ìfọkànbalẹ̀ àwọn ọkùnrin ò pé bàbá lóbìnrin kọ́lọ̀ wọn bá kó ṣàánú wa lèyàskùnà ilẹ̀ فلما تغشاها حملت حملا خفيفا فمرت به ọlọ́wọ́n bá nígbà tá a wá fún lóbìnrin ọlọ́run wájú mọ ọlọ́run fi mọ́ kì nìkan ló kọ́ ádámà ló ṣe súnmọ́ obìnrin natural instinct ni ló fi mọ̀ pé bí èèyàn ṣe máa súnmọ́ obìnrin lè ọlọ́run ọba ní fálámà tága ṣáá nígbà tí anabi adama alayhi salatu wa tó wá raga bó mọ́lẹ̀ bọ́lá ń ṣe pú tiẹ̀ nìyẹn ọlọ́run ò ní tó bá tó tó wà bá sùn ọlọ́run ní sọ báyìí ọlọ́run ní falama kò sọ pé falama jàmáà falama tagashaha ń gbọ́ wá ara gàbó mọ́lẹ̀ tọ́ ntọ́wáyé ń bẹ̀ ń ọlọ́run fi yẹn kọ́ wa lẹ́kọ̀ọ́ ká má yàṣà nínú ọ̀rọ̀ ntọ́wáyé ń bẹ̀ yẹn ọ̀rọ̀ tó tẹ̀lé la fi gbọ́ yé ọlọ́run falama ha kò sẹ́ni tó kọ́ ádámà kò tẹ̀sẹ̀ lọ fún sex education rárá ìgbà tó ràgàbo hawa tọ́lọ̀ ń fi mọ̀ pé bí èèyàn ṣe súnmọ́ obìnrin lélẹ̀ hamalat hamlan khafifa. alamma taghashaha hamalat hamlan khafifa. hawawu ọba lóyún àti mọ ìtumọ̀ ràgàbo ń bẹ̀wò ntọ́ tẹ̀lé yẹn òsìjà mọ̀túmẹ̀ hamalat hamlan khafifa ọlọ́ni hawawu ó wá ó oyún yẹn khafifan o fúyẹ́ nǹkan dúró sí la òun gan ò tí ì mọ̀ pé nǹkan kò filẹ̀ ó sì wà ní kékeré nígbà yẹn ṣùgbọ́n àwọn ọlọ́wọ́n bá mọ̀ pé nǹkan ti dúró sí lára ẹ̀ ò bọ́lọ́ ń ṣe bẹ̀rẹ̀ ètò ẹ̀ abẹ́lọ́wọ́n bá nu tóbi rẹ̀ gbogbo àwọn tá à ń tọrọ ọmọ fún lérí ibi tá a dé ọlọ́run mọ̀ ṣe àbá fún ọlọ́run alálùbáríkà bọ́lọ́ ń ṣe ṣe ti Hawaii ní ẹ̀ ní kan tí ádámọ̀ súnmọ́ báyìí hamlan khafifa oyún èyí tó fúyẹ́ ó dúró sí lára famarat bihi ọjọ́ wa ń lọ ọjọ́ ń lọ lórí oyún yẹn ọjọ́ ń lọ ọjọ́ ń lọ lórí ẹ̀ ó ń dọ̀sẹ̀ ó ń dọ̀sù nínú ikùn Hawa. falamma afqalat da'wa Allah rabbahuma. falamma afqalat ọlọ́ọ̀ tó wáyá oyún yìí bá di ní tó wúwo ní tó fúyẹ́ tẹ́lẹ̀ ọwọ́ á di ní tó yẹ pé tí àwa bá fẹ́ rìn yóò ṣe mọ́ fọwọ́ dá ẹ̀yìn báyìí kó tó rìn ó ti mọ̀ kó òru nǹkan àṣé àwọn ẹ̀yà wa kì í ṣe pé wọ́n ń kẹ́ra ní tó wúwo lọ́lọ́run sọ pé wọ́n rù lóòótọ́ kọ́ wa máa sọ pé kéńkéń ní báàbí máa yàgbẹ́ líle ọ̀sọ́kùnrin kọ́ wa yàtọ̀ síra wọn ọlọ́run gan sọ ọlọ́run ní àwọn òbí yín ẹ ṣe dáadáa sí wọn hamalati umuhu wahanen ala wahanen wàhálà lórí wàhálà ni ẹni tó strong lóbìnrin gbogbo nǹkan ara rẹ̀ ni ó wálẹ̀ tó bá ti lóyún bp ó wálẹ̀ àbí dókítọ̀ bí n tí wọ́n ń wọ̀n ìfúnpẹ́ ibi tó yẹ kó dé kò ní débẹ̀ mọ́ yóò wálẹ̀ àwọn nǹkan tí ò yẹ kó dagúnlẹ̀ níbi àárẹ̀ yóò máa dagúnlẹ̀ kò sì gbúdọ̀ lóògùn nítorí àjòjì tí ń bẹ lárẹ̀ orí ọmọ fáwọn ẹ̀yà wa wọn lọ hospital dókítà ò ní fún wa lóògùn wọn ẹ lọ́ máa ṣe sùúrù ẹ lọ́ máa lo bíkò àbí yẹ́lò báyìí kì í ṣoògùn orí fífọ́ wọ́n kàn fi tún wa lójú ẹ lọ́ máa lò ẹ lè máa sùn kẹ́ máa lẹ́ máa lò àní ẹ̀yìn ń ro ó nọ́ máa. <laughs> ó ṣe nọ́mà mo ní fún lóògùn yẹn nítorí tèmi nítorí tiẹ̀ ẹ̀yin ó mọ ròyà wa wọn ò ní kó nọ́mà bẹ́ẹ̀ kó máa gbé lọ bẹ́ẹ̀ nítorí ọmọ tí ń bẹ́ẹ̀ nù ẹ̀ orí ọmọ afọ wọn ò ní kó gbúdọ̀ lóògùn ìwọ bàbá ló ń ṣe fàájì ló ń ṣe fàájì káàkiri orí ń fọwọ́ ah orí ẹ̀dá ló bá wọn paracetamol ah ẹ̀ ló bá mi lò kíníkà orí ògùn náà bá fọyàn báyìí ṣùgbọ́n obìnrin ìyàwó rẹ ó yẹ kó wá ronú lẹ́ẹ̀mejì obìnrin mi bímọ kalẹ̀ báyìí kò tí ì tọ́jọ́ méje báyìí ọkọ ti ń lù ú. ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run bẹ́ẹ̀ ọba ro nǹkan kan kéèyàn ó rojọ́ tí yẹ́yìn bí yàn ẹnìkan wá ń sọ fún ọ pé ìyá rẹ ní í ṣe ọ àkóṣe wà ẹni tó bí ni ẹ kó wà wọ́n ní ọmọ ìyọjú sí ìyá tó bí ọmọ wọ́n rí náà sí pé oníṣẹ́ ṣe ìyá tó bí ọ wòye oṣù tó fi dààmú lérí ẹ bóbìnrin bá fẹ́ bímọ bẹ́ẹ̀ nàlẹ́ hayati wal mamat láàrin ikú àti yéní nígbà wo bá bímọ tá lójú rẹ̀ ó tó wálẹ̀ yóò àmọ́ pé àwọn tí ń bẹ̀lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ìyá alágbájá ìyá alágbájá kò rí wọn tẹ́lẹ̀ bí ya wá sì ṣe nìyẹn obìnrin mi wá bímọ bẹ́ẹ̀ ó bí dọ́sìn ìgbà méjìlá ló fi experience nǹkan yẹn ìmí be twenty five. bí ẹ̀mọ̀ pọ̀ yẹ ká ṣe dáadáa sáwọn tó bí wa ká pọ́n wọn lé kò lè má rí bẹ́ẹ̀ ẹni àkọ́kọ́ tó kọ́ lóyún láyé òun náà ni Hawa ọlọ́run wàá sọ pé oyún yẹn fúyẹ́ ọlọ́run ló bẹ̀rẹ̀ ní fúfúyẹ́ famara ti bi hi ọjọ́ wa ń lọ lórí oyún yẹn ó wá ń develop ó ń develop falama azikọ láti ìgbà tó nù yẹn wá wúwo lára ẹ̀ Tati ti lè rìn dogun bójó kókò ní í bámu bó sùn bó fẹ̀yìn lélẹ̀ ogun bó fẹ̀ gbẹ́ lélẹ̀ wàhálà èyí ó rà aláboyún mi ẹ̀rọ ọlọ́run sì bà yẹn ah ọ̀gá o bá ní bọ́kùnrin bá ní àwọn ìwé gan bó di mọ́yà bó gbé láti bí dé títì yóò sọ gbìyànjú ẹ̀ àwọn báàgì téèyàn máa ń pọ̀n di ẹrù sí kọ́pọ̀ pọ̀n síwájú tó ti yé wàá rìn láti bí dé dókítà ọ̀wọ́ ọkọ̀ gan travel láti bí lọ Ìbàdàn dìá yàbáhùn nínú ọkọ̀ ọmọ bí ó ṣe rí aláboyún bá lóyún ẹ̀yìn wọn a sì tẹ̀ díẹ̀ báyìí torí ti ń bẹ níkùn yẹn fa ẹ̀yìn yẹn. gbogbo àwọn nǹkan wọ̀nyí kì í ṣe rọ́ bó ṣe rí nìyẹn ẹni tó kọ́kọ́ lóyún láyé ni Hawa ọlọ́ni falama athkolat nígbà tó wá فلما أثقلت دعوى الله ربهما ìgbà tí ẹni tó ń bẹ nínú Hawa ó wá ẹ̀rú wa ń bá Ádámà náà ewu tún lélẹ́yìí mo ò rí kan rí tẹ́lẹ̀ kò ẹnìkan ò lóyún ṣáájú yẹn rí tábà lè sọ pé ah ṣẹ́ẹ̀rí tó bá ti lóyún báyẹn wọ́n ní láti lo bí kan wọ́n ní láti kò sí kẹ́mọ̀ ẹ kí n ó imagine ẹ̀rú wa ń bá Ádámà náà ọba wa pé àwa ò pé èyí tá a rí yìí ọlọ́run ó sànù wa àmọ́ tó já sí o wọn ò mọ̀ pé táwọn ṣe gan ló dà dàáwá lọ rabbahuma. falamma afqala dàáwá lọ rabbahuma. àwọn méjèèjì wọ́n wá ń rawọ́ sọ́dọ̀ ọlọ́run wọ́n bá ń bẹ ọlọ́run. la in ataitana. لئن آتيتنا صالحا لنكونن من الشاكرين wọ́n wá ń bẹ lọ́n torí pé ọlọ́run ọba ṣe yóò wù lọ́lọ́run anabi adam àti hawa dàwa lọ́ha rabbahuma àwọn méjèèjì ń bẹ ọlọ́run ọba wọn la'in ataytana salihan ìrẹ́ ọlọ́run tó bá ní kí n tí mò ń wò kó já sóore torí àmọ́ tí ó já sí bá a ṣe ń wò àwọn àfonímọ̀ tafsir wọ́n sọ̀rọ̀ púpọ̀ lérí ẹ̀ wọ́n ní tó ń sọ ni wípé rẹ ọlọ́run tó bá yẹ pé n tá ń wò yìí tó bá já sí irú n tó jọ wá báyìí tó bá yẹ pé n tó jáde ń bẹ̀ nìyẹn èèyàn tó jọ ru wá báyìí tó bá ṣe pé n tí ó jáde ń bẹ̀ nìyẹn lànàkú nànàmínà ṣàkiri àdúpẹ́ fún rẹ ọlọ́run wọn ò mọ tó wà ń bẹ̀ ìyẹn náà ó máa bẹ láàrin lọ́kọláya ń gbà mí ọkọ mi àwòyàwó ẹ̀ oyún ti ga ìyàwó sùn lórí bẹ́ẹ̀ ọkọ ajílóru gbà míì gbogbo ẹ̀ náà kọ́ lọ́kọ́ fi ń dájú ṣùgbọ́n àwọn ọkùnrin bí nǹkan bá tóbi lẹ́mi wa àyífẹ́ jóbìnrin ọmọ abẹ́ẹ̀kọ́ èèyàn ní jẹ́ jẹ́ ọmọ torí pé tẹ́rù bá ń báyàn ẹnìkan lásàásà lọ bá ẹni afẹ́ lọ sá lọ bá tó ti kọ́kọ́ di wọ́n mọ́rí ẹgbàá mi ọkùnrin òkúrọ̀ sí ọkùnrin mi wà á jí lóru yóò hàn nàgẹ́ yóò wo ìyàwó rẹ̀ lórí bẹ́ẹ̀dì yóò ní ah, ọlọ́sàánú mi o làyín náà náà sọ lẹ̀ hàn لنكونن من الشاكرين آتيتنا صالحا لنكونن من الشاكرين àwọn bàbá rẹ̀ náà níjọ́ tó bá gbéyàwó rẹ̀ lọ sílé ìwòsàn tó fẹ́ bímọ ìdààmú bò náà alágbádá ẹ̀ tí ẹ̀rẹ́ ní lọ́fíìsì nípa ọ̀rọ̀ ní kọ́ lélẹ́yọ̀ ìyàwó òun bẹ̀ lọ́sítò ẹ̀ mọ́ bò ń bẹ̀ lọ gbogbo tí bá ń ṣe lásìkò yẹn kò ní lójútùú tẹ́nìkan bá kà kọ́ lẹ̀ ẹ̀hẹ́ ẹ̀hẹ́ bóni no abẹ́ sọ fún mi pé wọ́n ní kẹ́ ẹ túmọ̀ kẹ́ ẹ lọ ra oògùn kaba ìwà àwọn rò pé ti bímọ ni n tí ó fẹ́ gbọ́ nìyẹn àwọn obìnrin a sì máa fẹ́ bẹ́ẹ̀ kọkọ̀ ó dúró ń bẹ̀ ṣùgbọ́n dúdú ń bẹ̀ ọkọ kí ni iṣẹ́ ìtọ́fẹ́ sí ń bẹ̀ ṣe ó ní ọmọ ọmọ jáde ní òjò dúró mọ́ láti kọ́ máa bẹ lọ́hùn ṣùgbọ́n tó dáa náà kọkọ̀ ó tún súnmọ́ bẹ́ẹ̀ kéèyàn náà ó tún lè fi mọ bó ṣe máa rí kó lè ronú sí pé sóbìnrin yẹn lẹ́tọ̀ọ́ sí kó máa lù ú so lẹ́tọ̀ọ́ sí kó má fìyà èyí tó ń fìlì yẹn ìwọ nígbà bá wá bímọ yẹn kalẹ̀ orúkọ ọ̀rẹ́ ọ̀pọ̀wọ́ náà lọ́mọ ó tún jẹ́ àwọn ọkùnrin ẹja bẹ̀rù ọlọ́run bá a bá wo nǹkan kan èyí náà tó máa wọ lára anabi adamu ọ̀hún náà ń bẹ lọ náà tẹ́ tó bá ṣe pé tí mò ń wò yìí tí ò bá jẹ́ wa tó bá yẹ pé n tó bá a ṣe rí náà ni tí ó jáde ń bẹ̀ tó bá lọ rí báyẹn. lánàá kó nà mí náà ṣàkiri. a dúpẹ́ fún rẹ̀ ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí àwọ̀ rẹ̀ bá lóyún náà bó jẹ́ ẹ̀ka àyà yìí ìyẹn yóò máa wá sẹ́mi ẹ̀ náà báyìí rẹ̀ ọlọ́run obìnrin yìí tó bá bá mi sọ láyọ̀ tà láfi ọlọ́run máa dúpẹ́ èyí ó máa sọ kọ́dà ẹlòmíràn máa jẹ́ ìjẹ́pẹ́rẹ́ ọlọ́run bó bá sọ láyọ̀ tà láfi ọlọ́run wọ́n pa màálù mẹ́wàá olówó adìẹ kan o ìgbà tó lọ́wọ́ wá sọ ìyàwó kalẹ̀ ọba jásí rọrùn ọba ń bè afẹ́dàkùn ṣé màálù yẹn náà sì máa pa ọ̀pá o lóbi jẹ́ pé tọ́ba ń jẹ́jẹ́ ronú sí dáadáa má jẹ́jẹ́ ń tó lágbára o ṣe sọ pé tọ́lọ́run bá sọ kalẹ̀ màá yẹn náà fìlà méjì ah, ẹ̀yin ò ní ìdíkò òórì yìí ò ṣe látara àdé eléyìí ọlọ́run ọba ó bá wa sọ̀rọ̀ níbi ní ṣókí ibi tá a ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì wa lọ́la náà nítorí pé àwọn àlàyé ń bẹ lórí àyà yìí púpọ̀ táwọn afúnímọ̀ tẹ̀síìrì tí wọ́n sọ̀rọ̀ lérí ẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba ní títóbi rẹ̀ gbogbo àwọn obìnrin wa tí wọ́n lóyún abẹ́lẹ́wọ̀n ọba ní títóbi rẹ̀ ọlọ́run bá sọ̀ wọ́n láyọ̀ tàlà ọlọ́run ọba mọ́ fi dà wọ́n láàmú mọ́ fi dà àwa náà láàmú àwọn abẹ́lẹ́ ọlọ́run má ká kọsẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n bí wa àwọn ìyá wa ọlọ́run mẹ́jà kọsẹ̀ látara wọn ní tá a ṣe tí wọ́n fi bínú sí wa ọlọ́run kó ṣọ́ wa ń bẹ̀ nípa àwọn ìyá wa wọ́n gbìyànjú lérí wa púpọ̀ wọ́n gbìyànjú lórí bíbí wọ́n ṣe wàhálà lórí títọ́ wọ́n ṣe wàhálà lórí wíwò ọlọ́run ọba kó má da àwọn òbí wa láàmú kó má da ìyá wa láàmú kó má fìtínà wọn kó má lé wọn kiri kó má ṣe wọn ní fìtínà fún wa kó má ṣe àwa náà ní fìtínà fún wa gbogbo àwa tá a wá nírú wọn bẹ́ẹ̀ tán ti bọ́sálì kìá ọlọ́run kó bá foríjì wọn ọlọ́run àti tóbi ọlọ́run subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh a sọ wa dọ̀la torí pé lórí àyà yìí náà ni a padà sí kí ọlọ́run bá kí kó sọ wájú wa lálọ wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh.